الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون أولون الحمد لله أترى إكياتي كأولون هو نبي محمد صلى الله عليه وسلم àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán rẹ̀ kí ó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé títí láéláé àmín a máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé lánàá nígbàtí a ń ṣàlàyé fún wa àwọn orí ìtọ́lọ̀wọ́ bá ṣe fún ànábì Ibrahim alayhi salatu wassalam ó ṣe lánàbí ọlọ́run ó ṣe àwọn ọmọ rẹ̀ ní ànábì ọlọ́run ó ṣe àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ó ṣe wọ́n lánàbí ọlọ́run ẹ̀kọ́ èyí tó ń bẹ nínú ìtàn ìgbésí ayé anabi Suleiman ẹ̀kọ́ èyí tó ń bẹ nínú ìtàn ìgbésí ayé anabi Yusuf bákan náà ẹ̀kọ́ tó ń bẹ nínú ìtàn ìgbésí ayé anabi Musa alayhi salatu gbogbo àwọn eléyìí náà ni a ti sọ nípa rẹ̀ nínú àwọn tẹ̀fsíìrì tó ṣáájú àwọn wọ̀nyí nìkan kọ́ là ọlọ́run tí ọlọ́run dá akọ ń bèè nínú àyà tá ń ka yìí nìkan ọlọ́run dá kọ ànábì ọlọ́run méjìdínlógún ọlọ́run dá kọ wọn àwọn ànábì ọlọ́run pọ̀ àmọ́ yòǹkà wọn òwòǹba àwọn èyí tọ́lọ̀ ń sọ fún anú alukur'an níbi àyà tá ń kà lọ́wọ́ yìí ànábì ọlọ́run mọ́kàndínlógún méjìdínlógún eighteen olọ́lọ́wọ́n bá dárúkọ wọn nínú àyà yìí ọlọ́run ọba tí ó dá wa ó ń sọ fún wa ní alukur'an awudubilayi mina shaitan rojim bisimilayi rahman rahim wahabina lahu ishaq wa yaqub kullan hadayna wa nuuxan hadayna min qabl. ومن ذريته داود وسليمان وأجوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ṣèitán ẹni ègbé ẹni ẹ̀kọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá rí dọ́gbìn dà kìyàmà ọlọ́run ọba ni wọ́n abinah lahun ishaq ọlọ́wọ́ bá ní àwọn ọlọ́run náà láàfi isaac láàfi ta anabi ibrahim láàfi ta lọ́rẹ́ lẹ́yìn ìgbà tá a ti fún ní ismail àwọn ọlọ́run náà látún ta lọ́rẹ́ ọmọ ọmọ rẹ̀ tí ń jẹ́ yakub ọlọ́wọ́n bá ní àti isaac àti yakub ìkíní kejì wọn la fọ̀nà màláṣí wọn lánàbí ọlọ́run ọlọ́wọ́n bá ní ṣáájú kánábì ibrahim tó dáyé e náà láti rán ànábì Nuhu aṣọ náà lánàbì ọlọ́run. nínú àwọn àrọmọdọ́mọ ànábì Ibrahim ó náà ni ànábì Dáúdà òun ló wà ó náà ni ànábì Sulaiman nínú àwọn àrọmọdọ́mọ Ibrahim ni ànábì Ayuba nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ ni ànábì Yusuf nínú àrọmọdọ́mọ Ibrahim ni àtànẹ́bì Musa nú àwọn àrọmọdọ́mọ ànẹ́bì Ibrahim ni ọmọ ìyá Musa tí ń jẹ́ Harun ọlọ́run ọba ní àtúnṣe náà lánàbí ọlọ́run ọlọ́run ní báyìí láṣẹ máa ṣẹ̀san fún gbogbo ẹni táníyàn rẹ̀ bá da gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ èèyàn rẹ̀ tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run bá ṣe máa tò ọ̀rọ̀ rẹ̀ nìyẹn à nítòlódì. وكذلك نجزي وزكريا ويحيى وعيسى وإلياس وزكريا ويحيى وعيسى وإلياس كل ọlọ́run ọba ni wọ́n Zakariya ní àwọn àrọ́mọdọ́mọ Ibrahim ó náà ni anabi Zakariya aleyhisalatu wasalam. salam anabi zakariya òjíṣẹ́ ọlọ́run ọba ní anabi ọlọ́run ọba ní í ṣe ó jẹ́ ni tó ṣe pé ọlọ́run ọba ṣe dáadáa fún látara àníyàn dáadáa tó ní ọlọ́run ọba kẹ látara pé ó dunnú sí dáadáa tọ́lọ́run ọba ṣe nínú alukur'an anabi dawu anabi zakariya nínú àwọn àrọmọdọ́mọ ibrahim ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi dé kó yẹ wa wípé gbogbo àwọn anabi ọlọ́run kò séyìí tí ò ní ṣe ọwọ́ nínú wọn ẹni tó jẹ́ adaran ń bẹ ẹni tó jẹ́ alágbẹ̀dẹ ó ń bẹ nínú wọn ẹni tó jẹ́ gbẹ́nàgbẹ́nà tó ṣe pé iṣẹ́ carpentry oníṣẹ́ tiẹ̀ ó ń bẹ nínú wọn onáà ni anabi zakariya anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ fún wa pé dájúdájú zakariya kánà zakariya najjaran nínú hadith àfáwà muslim anabi sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa hadith tí àfáwà abu rẹ̀ rà gbà wá ó ní kánà zakariya najjaran pé anabi zakariya ó jẹ́ gbẹ́nàgbẹ́nà àwọn tí wọ́n ń tí wọ́n ẹ oníṣẹ́ carpentry ẹni tá a lè pè ní carpenter lóbi jẹ́ pé téèyàn bá jẹ́ carpenter lénìí tán bá ní iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ ànábì ọlọ́run ni òfìjọ ànábì ọlọ́run kan ni lóbi jẹ́ wípé a máa ń níṣẹ́ a ò gbọdọ̀ jẹ́ ni tí ó wà á máa dúró nídùú tí ó máa tọrọ àwọn ànábì ọlọ́run bọ́sẹ̀ jẹ́ ànábì ọlọ́run ọba tó wọ́n níṣẹ́ anabi zakariya kana najjaran ó jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ká fi igi ká fi dára ká fi kanlé ká fi kànga ká fi kan ibùsùn ká kan ló fi jẹ́ wípé nínú ẹni àpọ́nlé nínú èèyàn òun tó níṣẹ́ ọwọ́ torí pé anabi dawud alayhi salatu wa salam kana yakulu min amali yadihi anabi ní dáúdà tẹ rí yẹn àmọ́ oúnjẹ láti iṣẹ́ ọwọ́ rẹ̀ ní fi ń jẹ anabi ọlọ́run ọba kan kì í ṣalágbe alágbẹ̀dẹ lànàbì dáúd anabi zakariya ó náà níṣẹ́ ọwọ́ ó jẹ ẹni tí máa ń fi gí dára iṣẹ́ carpentry oníṣẹ́ anabi anabi anabi zakariya. Anabi, ọlọ́run bá ní wá Zakariya nú àwọn Ibrahim tí wọ́n já nàbí ọlọ́run ọba oní Zakariya nǹkan méjì kan ń bẹ tá a fẹ́ ká gbọ́yé nípa ànábì Zakariya àkọ́kọ́ nú ẹ̀ òun náà wípé oníṣẹ́ ọwọ́ pé èèyàn jẹ́ ní ṣe wá sí èèyàn jẹ́ ẹni tí ó sòótọ́ kò gbúdọ̀ máa tọrọ àwọn àgbàlagbà wọ́n ní ẹni tí ẹni tí ó sòótọ́ kò gbúdọ̀ jálágbe nítorí wípé ẹni tó jálágbe bọ́bá ròótọ́ kò ní ilé sọ nítorí tí ó jẹ lóbi jẹ́ páwọn ànábì ọlọ́run tọrọ bá wọn ni kan a owó ọ̀yà kankan lọ́wọ́ yín èyí tá ń sọ fún yín ní ọ̀rọ̀ ọlọ́wọ́n bá yẹn kó lè tún gbèsè ayé anabi zakariya kánà nàìjíríàn ó jẹ́ ẹni tó níṣẹ́ ọwọ́ kápẹ́ńtì níṣẹ́ rẹ̀ kó bá lè jẹ́ halal kó má bá a jẹ́ haram ọ̀kan nìyẹn nínú ẹ̀kọ́ tá a fẹ́ ká mú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ó náà ni wípé bó ṣe já nábì ọlọ́run ọba ọlọ́run ọba dán wò bí ojú ọmọ ṣe pọ́n ànábì Ibrahim nínú sọ́tù Maryam bẹ́ẹ̀ náà lójú ọmọ ṣe pọ́n ànábì Sakariya lọ́lọ́run ọba fi ń sọ fún wa nínú Al-Qur'an gbàtọ́lọ́run ọba ń sọ̀rọ̀ ń pa Sakariya A'udhu billahi minash shaitani rrajim káfíà ọ̀há ọ̀ àìsọ̀tù ذكر رحمة ربك عبده زكريا يا عصاد ذكر رحمة ربك عبده زكريا ọlọ́run ọba ní káàfù háó yáwó àrin sọ́ọ̀d nínú àwọn khawatimi suwar àwọn tọ́lọ́wọ́n bá fi máa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú alukur'an láwọn àyè àwọn àfa wọ́n sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n èyí tó súnmọ́ jù ní ọlọ́run ló nímọ̀ lórí àwọn nǹkan náà ọlọ́run ọba ní. rẹ̀ ànábì díkìrú rahmati rabbika abidahu ànábì ọlọ́run ọba tó jẹ́rùsìn ọlọ́run ọba zakariya rẹ̀ ànábì lọ wo bóun náà ṣe ń rántí ọlọ́run jẹ́ ká fún ọ níròyìn nípa ẹrúsìn ọlọ́run ọba kan tí ń jẹ́ Zakariya anabi ò tí ì dáyé ńgbà náà ọlọ́run bá wá fẹ́ fànàbì nírò nípa ẹni tí ń jẹ́ Zakariya. nàdà ọba wo lè dá àbí kọfíyà. ọlọ́run bá ní lọ rántí ìdínàdà ọba wo lè dá àná kọfí. nígbà tí Zakariya tó bẹ̀rẹ̀ sí ní ń bẹ ọlọ́run tí ń pe ọlọ́run ọba ní kọ̀kọ̀. qala rabbi inni wahana al-'azmu minni. tó ń sọ pé ọlọ́run ọba mi inni wahana al-'azmu minni dáadájú èmi Zakariya egun mi ó ti lẹ mi ò lágbára mọ́ agbára tá a fi ń sọkọ obìnrin kò sí fún mi mọ́ inni wahana al-'azmu minni egun mi ti lẹ ó ti kù kẹ́kẹ́ kò ságbára fún mi máa bẹ́ẹ̀ sì ni ewu ti gba gbogbo orí mi pátápátá mo ti dògbò lọ sí ti alimran wàlámù akúnbídọ́ ààkà rọ́bì ṣẹ̀kíyàn ìrẹ́ ọlọ́run ọba mi má jẹ́ kí n jẹ́ ni tí ó fọwọ́ bólẹ̀ níbi àdúrà mi má dojú àdúrà tì mí. wà ní kíríptò ìmọ̀wálì àmì ọ̀rọ̀ anabi Zakariya onírẹ́ ọlọ́run ọba tí mò ń tọrọ lọ́dọ̀ rẹ òun náà ni pé mo fẹ́ bímọ kò sí tọ́lọ́run ọba ṣe fáwọn anabi ọlọ́run tí kì í bá wọn láàmú tó bá di bí ọ̀rọ̀ ọmọ wọn máa bẹ̀ lọ́hún lójú méjèèjì àfi ọlá títóbi ọlọ́run ọba fi bẹ̀ lọ́hún gbogbo àwọn tá à ń tọrọ ọmọ fún àwọn ọmọ ẹ̀yà wa ọlọ́mọṣẹ́ bá dá wọn lóhùn àwa tá a gbá àwọn ọmọ tiwa náà lọ́wọ́ ọlọ́mọ fi wọ́n bà wá nu jẹ́ anabi Zakariya ó wá ń bẹ lọ́hùn onírẹ̀ ọlọ́run ọba mo ti dàgbà mo ti darúgbó ṣùgbọ́n mi ò jákàn nínú oore rẹ̀ ọlọ́run wáyé ní kírípítò ìmọ̀ mo ń bẹ̀rù ẹ̀yìn tí mo fẹ́ fi sílẹ̀ mo ríra mi báyìí tí n bá lọ tán ẹ̀yìn mi ó bàjẹ́ ìrí ọlọ́run ọba mi bí mo ṣe ń bẹ̀ ọ́ yìí ìyàwó mi ákìrán ó ti dògbó ó ti dàgàn ó ti dẹni tí ó ṣe nǹkan oṣù mọ́ ẹ wà wá ànábì ọlọ́run èyí jákàn nínú orí ọlọ́run ìwà ń sọ fọ́lọ́run ìtọ́lọ́run ọba ti mọ̀ tẹ́lẹ̀ onírè ọlọ́run ọba èmi ti dògbó. oníyàwó mi òun náà ti dogbó ó ti darúgbó débi pé ogbó rẹ̀ títí di ogbó àgàn tí ò se nǹkan oṣù mọ́ tí ò lè bímọ mọ́. ọlọ́run màsánú mi fi ta àrólé jẹ́mi náà ní jẹ́ lẹ́yìn tí ń bá jáde láyé anabi Zakariya ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ó ti wà ní condition téèyàn ti lè jákàn ẹ̀kọ́ nìyẹn kò sí condition tó rí ọ wà mọ́jákàn nínú rẹ ọlọ́run kódà kí gbogbo hospital tí wọ́n ti sọ ẹ based on this result ò lè ṣe kíní kan mọ́ mọ́jákàn nínú rẹ ọlọ́run gbogbo làákàyè tọmọ nìyẹn téèyàn lè fi wò pé kò ṣeé ṣe mọ́ ò gbúdọ̀ jákàn nínú rẹ ọlọ́run zakari ya ń sọ òun ti darúgbó egun òun ti kú kẹ́kẹ́ òun ò lágbára àti súnmọ́bìnrin mọ́ ìyàwó òun náà sì ti darúgbó ìrẹ́ ọlọ́run ọba fún mi lọ́mọ يرثني fún mi lọ́mọ yẹ̀rìsù ni ọmọ tí ó jogún mi ti bá kúrò láyé ọmọ tó sì ṣe wípé yóò jogun táwọn bàbá ńlá baba mi nínú ìran Yakub ìyẹn túmọ̀ sí pé nínú àrọmọdọ́mọ Yakub oní Zakariya tí Yakub náà jọmọ ọmọ Ibrahim ó náà wá ń sọ wípé yóò jogún adẹ̀sàlàyé fún wa pé àwọn ànábì ọlọ́run tí wọ́n bá níwọ̀n èyí jogún ẹ̀ wo ni Zakariya ń sọ pé òun fẹ́ ọmọ tí ó jogún ó náà ní ni ìdánábì ọlọ́run ọmọ tó yẹ pé tóun bá lọ òun náà padà dánábì ọlọ́run ogún yẹn ló ń sọ wáyà rẹ̀ mí-ín. ọmọ tí ó jogun táwọn ará ilé Yakuba tí wọ́n fi ilẹ̀ níbi ìdáninábí ọlọ́run ọmọ tí mo ń tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run ọba ṣe lọ́mọ tó ti yọ́nú sí kó tó wáyé jàmá ẹ̀kọ́ nìyẹn ọmọ tí ò tí dáyé ló ń bẹ lọ́run ọba lé lórí àwa ń bèlè ta ṣe ọmọ tó ti bí sáyé tán tó tún gbèsè pé ọmọ tí ò tí dáyé ní ya ń bẹ lọ́hùn ọba lé lórí ẹ̀ e. onírẹ̀ ọlọ́run ọba ọmọ tí mo ń tọrọ ṣé lọ́mọ tó yọ́nú sí ṣé lọ́mọ ìyọ́nú sí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bí Zakariya ṣe wá ń bẹ lọ́hùn ọba ọlọ́run ọba ti rí ọkàn rẹ̀ ọlọ́run ọba ń wo ọkàn gbogbo wa tá a bá ń ṣàdúrà sóun ṣe iyèméjì lórí tó ń sọ ọlọ́run ọba rí ọkàn rẹ̀ pé kò ṣe méjì ó sì gbà ọba ló lè ṣe yá zakariya ọlọ́run ọba ní mo pè rẹ zakariya ọlọ́run ọba ní fọkànbalẹ̀ a ń fún ọ nírò lérí wípé ó bí ọmọkùnrin kan orúkọ ọmọ náà ni ọlọ́run ní orúkọ tọ́mọ rẹ̀ ó ma jẹ́ náà ẹnìkan ò jẹ́ rí láyé ẹnìkan ò jẹ́ ṣáájú ẹ̀ orúkọ ọmọ tó bí àyá ni ó ma jẹ́ ṣe ẹ mọ̀ pé tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ọmọ tó ń bá fẹ́ bí náà kó lọ́mọ tí ó jogún òun tí ó jogún ìjà ọlọ́run ìdí nìyẹn tó fi jẹ́ pípa tí wọ́n bí ọlọ́run ọba fi sọ nínú àyà tá ń bá lọ pé wa Zakariya wa Yahaya wa Ilyas padà ń bẹ̀ padà síbi tó wà tẹ́lẹ̀ ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ wípé Yahaya ànábì ọlọ́run ló náà kánàbì Zakariya kó tó wá bímọ ó ọlọ́run ọba gbọ́ àdúà rẹ̀ torí pé onígbàgbọ́ nínú ọlọ́run àníyàn rẹ̀ sì da káníyàn èèyàn ó da sí nǹkan tó da a máa ṣokùnfà gbígbàdúrà ẹni ọ̀nà wo la fi sọ eléyìí Zakariya nígbà tí wọ́n bí Mariam èyí tí í ṣe ìyá Isa alayhi salatu wassalam ìyá rẹ̀ ní jẹ́ Hannatu òun ló bí Mariam ìgbà tó wá ń bẹ lọ́hún ìpèrè ọlọ́hún èmi náà fẹ́ bímọ ìpèrè ọlọ́hún mò ń tọrọ ọmọ ìyẹn Mariam ìgbà tí ìyá Mariam tó ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́hún pé kọ́lọ́hún ọ̀bọ̀ ó fún un lọ́mọ ọmọkùnrin lòún fẹ́ bí tó ń bá lè bímọ ọkùnrin yóò lè mọ túnlé ọlọ́hún ọba ṣe mọ́jọ́rìlá Aqsa kudus yóò máa jẹ́ ọmọ tí ó máa tún bẹ̀ ṣe mọ́sálásí tó ń sọ nígbà náà ó náà lè tó wà ní Jerusalem yẹn pé yóò lè máa tún ibẹ̀ ṣe tó bá jọ ọmọkùnrin. ìyàwó Imran ọlọ́run ọba ní ẹ lọ rántí yẹn ń bẹ ní suratu Ali Imran Quran chapter three verse forty five verse thirty five òun sọ fọ́lọ́run onírẹ ọlọ́run ọba ìyẹn ìyàwó Imran tó jẹ́ ìyá Maryam ó nígbà tí ọmọbìnrin Imran ìyàwó rẹ̀ tó ń sọ Rabbi inni nadhartu laka ma fi batni muharraran onírẹ ọlọ́run ọba in ti ń bẹ nínú mi ọmọ tí ń bẹ nínú mi mo ṣèlérí fúnrẹ ọlọ́run ọba tí ń bá lè rí bí lọ́kùnrin ṣeré ọlọ́run ọba ni ó máa ṣe ilé rẹ ọlọ́run ọba ni ó máa túnṣe ọlọ́mọṣẹ́ ìgbà bí mo ṣe sọ ọ́ torí pé rẹ ọlọ́run ọba anta sẹ́mi ọ̀la alim ìrẹ ọlọ́run ọba lọ́ba tí ń gbọ́ ó sì nímọ̀ lórí gbogbo ń kí wọn. ọlọ́mọ wọ́dọ̀ àti àkọọ́lẹ̀ tí rọ́bì ní wọ́dọ̀ àti wà. ìgbà tó wá lóyún tí ó bímọ ó fi bí obìnrin ó wá ní ìrẹ ọlọ́run ọba mi níwọ̀dọ̀ àtú àǹfà ìrẹ ọlọ́run ọba mi obìnrin ni mo mọ̀ bí. wallahu a'lamu bima wada'at. ìtọ́wásẹ́mi rẹ̀ ni pé mo sì ṣàdúà ọkùnrin ni mo tọrọ obìnrin ni mo bí ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni àwa ọlọ́run àwa mọ̀ ń tó bí. walaysa dhakaru kalunfa. òun wá ń sọ fọlọ́run kéré ọlọ́run ọkùnrin ló wù mí a ò lè fọkùnrin wóbìnrin. wa inni sammaytuha ọlọ́dà náà mo sọ ọmọ yìí ní Mariam ó ní mo wá fi ìrẹ́ ọlọ́run ọba solùṣọ́ kó bá mi sọ ọmọ tí mo bí kúrò níbi ṣèitán ẹni ègbé ẹni ègbé ẹni àgbéjìnà síkẹ̀ ẹ̀tọ́ lọ́hún àtàrọmọdọ́mọ tí yóò máa jẹ́ ẹ̀ lára Maryam ọlọ́run ọba wa tọ́jú Maryam pẹ̀lú ìtọ́jú èyí tó dára tí ó lákẹgbẹ́ ọlọ́run wá ní kí Mariam kó máa dàgbà ìdàgbà ọdún kan láàrin oṣù kan ló ọlọ́run ọba wa tọ́jú Mariam ìgbà tí wọ́n wá ń wá ta ni ó tọ́jú ọmọ náà ta lọmọ náà ó gbé gbogbo èèyàn wá ní yóò gbọ́dọ̀ àwọn ya òun ò sì bímọ òun wá ní ẹjẹkún ó fóun kó máa ìtumọ̀ kí wọ́n máa jẹ ni pé oníkàlùkù ó ṣe nǹkan bíi kúrà ẹni tó bá bọ́ ẹni tí tiẹ̀ bá bọ́ sí o ní ó gba ọmọ yẹn nígbà tí wọ́n wá ṣe ti Zakariya ló bọ́ sí wọ́n wá gbé Mariam wọ́n gbé fún Zakariya nígbà tóun ò ti bímọ kó lọ mọ tọ́jú ọmọ náà àníyàn yẹn ló lọ fi gbọ́ ọmọ náà. Zakariya wá ń lọ ń tọ́jú Mariam. kúlọ̀ máa dákọ̀lá àléyà Zakariya lè ibi tí Zakariya gbé ọmọ náà mihrab ibi tó ń pè ní mihrab ó níbi báyìí nínú mọ́sálásí tó jìn inú báyìí ibẹ̀ ló lọ gbé ọmọ yẹn sí torí pé ibi títí máa ń sin lọ nìyẹn ó gbé ọmọ yẹn síbẹ̀. gbogbo ìgbà tí Zakariya tó bá ti wá wọnú àyè tí tí ń sin lọ ń lọ ibi tó gbé Mariam sí tó bá ti débẹ̀ oúnjẹ tí ò fún Mariam yóò bá lọ́dọ̀ ẹ̀ ó wá ń béèrè pé ìrẹ Mariam gbogbo àwọn oúnjẹ yìí níbo ló ti rí Mariam wá ń sọ wípé gbogbo nítorí ọlọ́run ọba ló ń fún mi ọlọ́run ọba ló ń ṣe é fún mi ẹ wo Mariam láti kékeré ọlọ́run ọba ti mọ tó fẹ́ sọ́dà ẹ wá wo tó padà jáyẹ̀ lára Mariam ẹ̀yìn ló tún wá jáyẹ̀ lára ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́run ọba mọ bí ṣe ń to ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run ọba mọ bí ṣe ń to àbí kéèyàn ó gbà fọlọ́run béèyàn bá wà ń fapá dánú èèyàn kàn ń dara ẹ̀ láàmú ni Mariam ẹ̀wù bọ́lọ̀ ṣe ṣe láti kékeré gbogbo bàtí Zakari yá bá ti wọlé lọ bá yóò bá oúnjẹ lọ́dọ̀ ẹ̀ yóò wá máa béèrè pé ya Mariam anna laki hadha. ọ̀la ya Mariam zakari yóò máa béèrè pé rẹ̀ mẹ́rìá bíbo ló ti rí gbogbo eléyìí yóò máa sọ fún pọ́lọ́run ọba mi ló fún mi ọlọ́run ọba ló ṣe ìjẹ̀mú yìí fún mi lọ́nà tí ò yé mi gan náà torí pọ́lọ́run ọba lọba tí máa ń ṣèjẹ̀mú fún gbogbo ẹni tó bá wù láì láàlà òun ló máa ń ṣe bẹ́ẹ̀ nígbà tí Zakariya wá wo Mariam títí títí tí ó wá bẹ lọ́hún pẹ̀lú agbára ọlọ́run ọba tó fi ṣe Mariam bó ṣe ṣe yìí ìwọ ló dá ọmọ yìí báyìí tó o ṣe lọ́mọ àrísà mi báyìí pẹ̀lú agbára rẹ mo fi bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́mi náà bímọ láyé ẹ wà níyàn dáadáa ó náà wá bẹ lọ pé rẹ ọlọ́run ọba ṣàánú mi fún mi lọ́mọ. abúlé mi ládùn kàdúrí yàtọ̀ ọlọ́run ọba fún mi lọ́mọ rẹ látọ̀dọ̀ rẹ ọlọ́run ọba torí pé rẹ ọlọ́run ọba ìwọ lọba ti ń gbọ́ àdúà ọ̀nà tí mọ̀lẹ́ka wa ń pe Zakariya bó ṣe bẹ̀ lọ́run ọba náà Zakariya ń bẹ nínú mọ́sálásí lẹ́ni tó nàró tí ń sin lọ́wọ́n ọba lọ́wọ́ ni mọ̀lẹ́kà Jibrilu wá ń pe Zakariya ó ní ọlọ́run ọba ní kí n fún ọ ní rò pé ọmọ kan yóò máa jẹ́ Yahaya ọmọ náà yóò jẹ́ ni tí ó máa jẹ́rìí òdodo gbé àwọn ìwé ọ̀rọ̀ ọlọ́run ọba tó ti sáájú ìyẹn túnmọ̀ pé yóò jánàbí ọlọ́run aṣáájú ni ó jẹ́ kò ní jẹ́rú ẹ̀yìn yóò sì jẹ́ ni mímọ́ lọ́kùnrin nínà kódà yóò tún ọlọ́run níta fẹ́ mú jáde ń bẹ̀ nìyẹn gbogbo àwọn méjèèjì wọ́n já rọmọdọ́mọ ànábì wa Ibrahim ọlọ́run ọba ni wa Zakariya wa Yahya wa Isa wa ẹ́n wa Zakariya wa Yahya Isa wa Ilyas ọlọ́run ọba nínú àwọn àrọmọdọ́mọ Ibrahim tọ́lọ́run ọba fi wọ́n dára lórílẹ̀ tí wọ́n jẹ́ dígí fún gbogbo wa láyé tí wọ́n jẹ́ ẹ̀kọ́ bẹ́yàn bá ka ìtàn ìgbésí ayé wọn ọ̀kan ní Zakariya nínú wọn náà ọ̀kan ní Yahya ọ̀kan ní anabi Yahya bí Yahya ṣe wáyé nìyẹn Yahya yẹn làwọn nínú Christianity ni wọ́n ń pè ní John the Baptist ọ̀nà ń pè bẹ́ẹ̀ ọ̀nà ní Johanu Yahya bóun ṣe wáyé nìyẹn lẹ́yìn ìgbà tí Yahya lọ tán náà ní Isa lòun tó dé ìyẹn Ìsá ọmọ Mariam Ìsá náà nínú àwọn àrọmọdọ́mọ Ibrahimu ni lábala tìyá torí pé kò ní bàbá ló fi jẹ́ wípé asọ́mọ tí ọmọ ọmọ èèyàn lóbìnrin bá bí ọmọ èèyàn náà ni ọmọ tọmọ ọmọ èèyàn lọ́kùnrin bá bí ọmọ èèyàn ni àmọ́ níbi pínpín gún òun yàtọ̀ ọlọ́run ọba ní nínú àwọn àrọmọdọ́mọ Ibrahim òun náà ni Ìsá bẹ́ẹ̀ sì ni Ìsá ibnu ibnatihi ni ọmọkùnrin tọmọbìnrin bí ni torí pé ààrí bàbá kankan sàfìtì sára àti Ìsá ìyálà sàfìtì sọ́dọ̀ ẹ̀ a jẹ́ pé ìyá rẹ̀ Mariam àrọ́mọdọ́mọ Ibrahimu ni ọlọ́run wá pè ní ara àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ bó tilẹ̀ wípé lábala ìyá ọmọbìnrin látara ọmọbìnrin náà ni Ìsá ló ti kan ànábì wa Ibrahim ọlọ́ni bákan náà ànábì Ilyas aleyhisalatu wasalam ànábì Ilyas ànábì ọlọ́run ọba ni ọlọ́run ọba ó rán ànábì Ilyas ó rán sí àwọn ènìyàn rẹ̀ ó pè fa lọ́dọ̀ wọn ó pè wọ́n sójú ọ̀nà ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run bá ní Elias ọ̀kan náà àwọn ànábì ọlọ́run lòun náà ń ṣe inú àwọn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim ọlọ́run ní gbogbo àwọn tá a kà kalẹ̀ yí pátá gbogbo wọn pátápátá nínú àwọn ẹni ire ni wọ́n wà nínú àwọn ẹni ọlọ́run ọba òní gbogbo wọn wà wọ́n sì jọmọ ànábì Ibrahim ọlọ́wọ́n bá ní wá Ismail ojúlówó ọmọ tó jẹ́ ọmọ àfabẹ́bí gangan ó náà ni Ismail ló jẹ́ ẹwà òbí tọ́lọ́wọ́n bá tó wá dárúkọ ti Ismail gbígbé orúkọ rẹ̀ wá sẹ́yìn yẹn kìí ṣe tàbùkù ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá ń bá bọ̀ ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Israel nígbà tọ́lọ́wọ́n bá wá yanjú èyí tó pọ̀ ní ọ̀rọ̀ wọn ọlọ́run ọba ní sẹ́yìn o túmọ̀ ni wípé nú àwọn ọmọ Ibrahim tó bí gangan àkọ́bí ọmọ rẹ̀ ó náà ní anabi Ismail anabi Ismail yìí ó náà ní Hajar tí ṣe ìyá Ismail òun ló gbé wá sí ibi tá à pè ní Maka lénìí arúgbó faran òun ló gbé wábẹ̀ pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀wọ̀n ọba ní ìrẹ́ Ibrahim ìwọ múyàwó rẹ̀ àtọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí máa mú wọn lọ sáàyè náà ibẹ̀ ni wọ́n máa gbé lọ fi wọ́n síbẹ̀ Ibrahim sì mú Ismail ń bẹ ló pò lò ọmọ anabi Ibrahim aleyhisalatu wasalam ó mú dàbínú díẹ̀ ó mú mi díẹ̀ ó wá gorí nǹkan agún rẹ ó gbé ìyàwó rẹ Hajar àti ọmọ rẹ Ismail nígbà tó mú wọn dé ọ̀gangan ibi tí Kaaba wà lẹ́nu ó wá dá wọn síbẹ̀ ó fún lómi ó fún dàbínú ó sì dìde òun bá ń lọ tiẹ̀ ìyàwó Hajar ó wá ń anabi Ibrahim ó ní ya Ibrahim Allah wa amaraka hada ó Ibrahim ṣé tó ṣe fún wa yìí sọlọ́n ló pa ọ́ anabi Ibrahim kò fèsì ó tún bi léèrè nígbà tó yàrá nàbí Ibrahim mú wẹ̀yìn ó ní bẹ́ẹ̀ ni ọlọ́run ló pa mí láṣẹ kí n ṣe bẹ́ẹ̀ ó ní idan la yọ̀dọ̀ yẹ̀rùnà tó bá yẹ pé ọlọ́run ọba ló pa ọ́ láṣẹ kó ṣe bẹ́ẹ̀ tó sì kó wa wá síbí ajẹ́pọ̀ ọlọ́run ọba náà kò ní já ara rẹ̀ àdúrà tí ajáru ṣe lélẹ̀ ẹ wo obìnrin dáadáa kò lọ́sọmọ́kọ ẹ̀ lọ́rùn ibi tí wọ́n mú wá kò séèyàn kankan ń kò ọwọ́ aṣọ fọ́kọ rẹ̀ pé sọ́lọ́run ló sọ ohun tó ṣe yìí àdìbọ̀rọ̀mù ní bẹ́ẹ̀ ni tó bá wá rí bẹ́ẹ̀ àwa ti gbà fọ́lọ́run ó wá fi gbígbà fọ́lọ́run yẹn ó fi ṣàdúrà ló fi jẹ́ pé béèyàn bá ti tẹ̀ lófin ọlọ́run kódà kó le láre èèyàn kéèyàn ó fi nǹkan yẹn bẹ lọ́run torí tiẹ̀ ìrẹ́ ọlọ́run mo fi ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí fún mi náà Hajar ó wá bẹ lọ́run pé ọlọ́run ọba òsì ní fi wá ráre ìgbà tí Ibrahim wá lọ tó wá rí pé òun ò rí Hajar mọ́ òun náà ṣe é mọ̀ pé ọkàn ọkùnrin ọ̀kan ọmọ kan ṣoṣo tó bí ọkùn kò sí tí ò lè ṣẹlẹ̀ sí wọn bẹ ẹranko búburú lè pa wọ́n jẹ Ibrahim wa tẹ́wọ́ gbà tó wá rí pòun òrí àwọn ọmọ ọ wá wà lórí òkè ó wá ń bẹ lọ ìyẹn ń bẹ ẹnu sọ́tù Ibrahim bàtánà Ibrahim sọ pé rọbì inni askantu min durriyati bi wadin ghairi dhi dar'in inda baytikal muharram ó ní ìyá ọlọ́run ọba mo mú abala kan nínú àwọn ìdílé mi mo mú wọn wá bí wáádé mo mú wọn wá bí válì kan ibi ọ̀gbun kan gẹ́ra dí zarein ẹ̀ndàbẹ́tì kalmuharam mo mú wọn wá síbi tó yẹ pé tán bá gbìn nǹkan síbẹ̀ kò léwu kò séèyàn ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ ilé àbọ̀wọ̀ tí í ṣe kàábà ó ní kí n mú wọn wá bẹ̀ mo sì mú wọn kò sí kàábà yẹn bẹ̀ nígbà náà ṣùgbọ́n ojú rẹ̀ wà ń bẹ̀ ó ní mo mú wọn wá lè òkè mú sọlá láti lè jẹ́ kán wá máa sìn rẹ ọlọ́run kán máa kírun fúnra ọlọ́run bó o ṣe pa mí láṣẹ wàjà àfúndàtà mìíràn náà ṣe táwọn ilé iye ìrẹ ọlọ́run ọba àyè tí mo mú wọn wáyìí sọ àyè yìí di àyè tọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ó mọ fà sí lóòótọ́ kò sí nǹkan kan bí ṣùgbọ́n sọ àyè yìí di àyè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èèyàn ó mọ fà síbẹ̀ wàrúdókò ohun mi náà sàmàrọ̀t ọlọ́wọ́n bá bá mi kẹ́ wọn níbí bá a bá gbin nǹkan síbí kò lè wù ṣùgbọ́n sọ àyè yìí dìbì tó ṣe pé gbogbo èso ayé pátá kò séyìí téèyàn fẹ́ jẹ tí ò rí bẹ́ẹ̀ bá mi sọ àyè yìí di bẹ́ẹ̀ làálàhùn yashkoro kálí máa dúpẹ́ fọlọ́hún. àdúrà tánà Ibrahim ṣe lélẹ́yìí jama ògbà àdúrà tánà Ibrahim wá ṣe yẹn èwo ni ògbánu gbogbo ẹ̀ òun náà pẹ̀lú omijé lójú ìrẹ́ ọlọ́run mo ti ṣe tiẹ̀ ìwọ náà ṣe tèmi ó ní sọ ààyè yìí lénìí gbogbo ẹ̀mí ní fà sí pé mo fẹ́ lọ mọ́kà kọ́dà bí èèyàn ti lọ rí ẹ̀mí ó tún máa fà síbẹ̀ pé èèyàn fẹ́ lọ bẹ́ẹ̀ sì ni kàábà tá a wí mandakala uka na amina bẹ́ẹ̀yàn bá wà ní kàábà ààyè náà ààyè ìfọ̀kànbalẹ̀ ni ẹnìkan èyí sọ pé òun tọrọ nǹkan kan ní Kaaba kó mọ́ wàá rí bẹ́ẹ̀ ò bá tó fi lọ lókù níta ẹ̀ máa gbọ́ náà nígbà ń ṣẹlẹ̀ yìí òun bẹ lọ́hùn rẹ̀ nígbà tó wọn kàdà kódà mí ń bẹ ọmọ gba kọ́ọ̀lù láti ilé pé nǹkan báyìí ti rí lọ́bù yẹ kí ibi ni àdúrà nẹ́bí Ibrahim lórí àyè àdúrà yẹn gbà Ibrahim wá kúrò ń bẹ̀ ó fi ìyàwó ó fọmọ bẹ̀ wọ́n wá ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ títí fa omi tí wọ́n mu omi ti tán èso tí Ibrahim fún wọn èso náà wọ́n ti jẹ tán ìyá òrìn tí ó jẹ bìlìntàsí pọ́mù ó rọ̀ mú mu omi ti gbẹ níbi ọmú ọmọ wa ń rìnra ìnira ìyẹn Ismail ojú ìyá rẹ̀ wá gbà ìyẹn Hajar ó wá ń sáré lọ òkè ó ń sáré lọlẹ̀ ó ń sáré bóyá yóò rí àwọn èèyàn tí ń kọjá eré tó sá níjọ́ náà lọ òkè lọlẹ̀ òun ló di sàfà àti mọ́rọ́wà bẹ́ẹ̀ bá lọ hajj èèyàn ó ṣe sàfà èèyàn ó ṣe mọ́rọ́wà ó ti wá kó lókè kì í sòkè mọ́ báyìí ibẹ̀ fúláàtì báyìí nísìnyí ọmọ rò pé ah ìfáàkì yìí ń múra àti gòkè ni kò sókè kankan <laughs> kò sókè ń bẹ̀ mọ́ so ilẹ̀ tó ṣe báyìí ní ẹnu pọ̀ ọkàn máa lọ báwọn ó tún lọ padà báyìí ó tún máa lọ ṣùgbọ́n jọ̀mọ́ ìrìn náà ìrìn ni wọn tó bá ti ṣe ájà bẹ́ẹ̀ tó bá ṣe mọ̀rẹ́ mọ̀ pé ìrìn ni ó lọ ó padà ẹ wàá wò pé ṣébi tóbìnrin yẹn ń rìn lọ nìyẹn tó tún padà tó tún lọ tó tún padà ìgbà tí ó fi lọ tí ó fi padà kó tó dé ó ti bá omi tí ń sun lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ Ismail ọ̀rọ̀ àwọn àfáà ó pọ̀ lérí ẹ̀ ó ń bẹnu àwọn olùmẹ̀sìn tí wọ́n ní Ismail ló ń fi gìgísẹ̀ walẹ̀ tómi yẹn fi ń sùn bẹ́ẹ̀ ẹgbà wa mi sọ wípé Jibril ló wá ló ti yẹ rẹ̀ bọ́lẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ojú rẹ̀ kéré nígbà náà Hajar òun ló wá ń fọwọ́ fẹ́ lójú níta fi ń pè ní zemzem nìyẹn omi yẹn ra ń ṣe zemzemzem díẹ̀ díẹ̀ díẹ̀ ló fi jẹ́ zemzem. Zem, zem ó wá ń fẹ́ lójú ó wá ń fẹ́ lójú ó wá ń fẹ́ lójú bó ti wá fẹ́ lójú omi yẹn ló wá mu ọmọ rẹ̀ náà ń mu omi yẹn omi yẹn wá ń ṣiṣẹ́ oúnjẹ ó ń ṣiṣẹ́ oògùn ó sì ń ṣiṣẹ́ ti ń rẹ̀ ń gbẹ́ láti dọ́nà bó ṣe wà nìyẹn pé bí wọ́n ń pààyàn bọ́ ọba mu sẹ́msẹ́m èyàn òyò bí nǹkan kan àìsàn kan bá ń ṣe ọ́ bó ọba bu sẹ́msẹ́m tó wá ṣàdúrà pé ọlọ́run lo sẹ́msẹ́m yìí lóníwòsàn àìsàn tó ń ṣe mí tó bá mú kó o tó kúrò mọ́kà ìwọ́gán ó máa fi ìlèpo ti gbádùn àfẹnitániyàn rẹ̀ ò bá dáa tó fi lọ bẹ̀ lókù àpèjúwe ti pọ̀ oríṣiríṣi àwọn ẹ̀rí ti pọ̀ táwọn èèyàn ti ń sọ pé omi zemzem ló ń mu àfọwọ́ abúlé ọmọ Mas'ud gbogbo àtọ́ bá fẹ́ mu zemzem yóò bù lọ́wọ́ báyìí yóò ní Allahumma inna as'aluka ilman nafi'a wa rizqan wa rizqan wasi'a wa amalan saliha wa shifaan min kulli da yóò ní rẹ̀ ọlọ́run mo ń tọrọ ìmọ̀ tó ṣàǹfààní mo tọrọ arísìkì tó gbáyì tó bu àyà mo sì tọrọ àlàáfíà níbi gbogbo àìsàn yóò wà mú mi sàábé nìyẹn inú ìyẹn tó fi jẹ́ pé dọ̀la gbogbo ẹni tí ẹ̀rí ẹlòmíì yóò mú yóò tún dà sí gbogbo ara wọn èyí ní kéèyàn ọmọ mú ibi ọba lè mú dé ni àti gbedele ni wàhálà tán wa gbedele yóò wá di ta mọ fìdérí ìdérí kínní wọn máa fi tọ̀lé a ìgbà <laughs> ah, díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ ni <laughs> jama bọ́ọ̀ fẹ́ fi wẹ̀ ó fi wẹ̀ ibi ọba lè mú dé ó ní ṣùgbọ́n tó bá di pé wá dé kìnnìkan ah, ah, díẹ̀ díẹ̀ ni <laughs> ẹlòmíì ó ti lọ ájẹ ó ti fẹ́ tọdún mẹ́wàá omi sẹ́mùsẹ́mù sí ń bẹ́ẹ̀ nulẹ̀ rẹ̀. bí agoro rí sórí rọ́ọ̀bù báyìí àfi tọ́ à ẹ fomi lù ní ẹ fà tọ́ jama bí yẹn bá wà ń bẹ ọ mú kọ̀ wá sí sáfù kan tọ́ wà tí ò sí ń bẹ̀ ọlọ́run bàbá jẹ́ kí Saudi ó bàjẹ́ ọ̀rọ̀ Zemzem àgbà táwọn èèyàn tó tán pọ̀ ní òjé mi ó rí mu bẹ́ẹ̀ ti wùlẹ̀ pọ̀ tó sáfù tó tó sàlámù ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kò sí pé ẹ̀ẹ́n gbàtà wa tò tí mo tò léni ló sún gbogbo saafu zemzem wà ń bẹ̀ ọmọ mú ni ọba ti salama lẹ sàlámà kọ́dà tàràwì ọba ti ń kí tàràwì tó tó ó fi bẹ́ẹ̀ tó kọ́dà ń kó se ń rọrùn so <laughs> kí ló kọ̀ rẹ̀ ń jẹ́ àjẹyè ń wò mí gbogbo náà ti ẹ múra hajj ọlọ́wọ́ ó se ń rọrùn àti ń so bàbá tí n tà ń fowó ṣe nìyẹn kìí ṣe ilé tá a kọ́ kìí ṣe ọkọ̀ tá a ní kìí ṣe iye aṣọ tá a ní bàbá lówó káfi wójú rẹ ọlọ́run káfi wálìkì àmà káfi tọrọ ìsọ ọlọ́run káfi tọrọ àbọ̀ ọlọ́run ní gbogbo àwọn àyè yẹn ẹlòmíì ń bẹ ẹni tó lọ kọlọ ń bẹ lọ inú òtẹ́ẹ̀lì lọ́wọ́ o ẹni asáwọ ayé alájì à mọ̀ ń bẹ́ ń ká bàbá ẹ̀ àdúrà yín náà là ń ṣe irọ́ ni o inú òtẹ́ẹ̀lì ló sùn sí o <laughs> àdúrà yín náà là ń ṣe lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ àdúrà yín là ń ṣe lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ gbẹ̀gbẹ̀ òrí owó ṣe wá òun ló ń gọ̀ òun níbẹ̀ lọ́wọ́ fúnra òun òun èṣe lọ fún rẹ̀ jama gbogbo àwọn àṣeyọrí wọ̀nyí ọlọ́run ọba kò fún ó fi sọ ànábì Ismail àti ìyá rẹ̀ Hajar ó fi sọ wọ́n ló kọrin báyìí ni wọ́n sì wá wà ń bẹ̀ bẹ́ẹ̀ zemzem yìí ni wọ́n mu ó wá dijọ́ kan àwọn ènìyàn kan wá ń lọ àwọn ìran juruhum wọ́n wá rí ẹyẹ kan ẹyẹ yẹn wá ń fò tẹ́ ẹ bá sì ti ń fò ibi tí bá ti ń fò omi èé jìnà síbẹ̀ àwọn ìran yẹn wá ń tọpa ẹyẹ yẹn wọ́n ní ilẹ̀ bí ilẹ̀ asálẹ̀ ni kò lè sómi ń bí nígbà tí wọ́n wàá tọpa ni wọ́n bá kan hajar àtọmọ rẹ̀ ismail wọn wá rí wọn lẹ́gbẹ̀ẹ́ ẹgbà lomi èyí hajar ni ẹmọ bí mi ọlọ́run ló fún mi èmi ni mo ní èmi lọ́lọ́run ọba ṣe é fún wọn ni ẹ sáà wá lè máa káwọn ẹran tá à ń dà kọ máa mú bí onírárá o kò sáyè kan mo fi fún yín lè fún yín ẹ máa mú níbi yìí náà ni ẹ̀yin náà ẹ máa gbé bí bẹ́ẹ̀ bá dara yín lọ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ ẹ máa wà ń bí náà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹja àjọjọ máa ń mú mi yìí wọ́n tó bá yẹ pé bẹ́ẹ̀ ni kò sí wàhálà tán bá wá daran lọ tí wọ́n bá lọ tí wọ́n bá bọ̀ ibẹ̀ ni wọ́n wá ń dúró sí oníkàlùkù wá ń pàgọ́ síbẹ̀ oníkàlùkù ń pàgọ́ nígbà tí Ismail tóun náà wá dẹni ọkùnrin tó fẹ́ fẹ́yàwó òun náà wá fẹ́ nínú ìran Jurhum nínú àwọn ìran yẹn ló ti fẹ́yàwó ọ̀dọ̀ àwọn ìran yẹn ló ti kọ́ èdè lárúbáwá torí pé èdè Ibrahim ń sọ kì í ṣe èdè ọ̀dọ̀ àwọn ìran juruhum òun náà ni Ibrahim Ismail ló ti kọ́ èdè lárúbáwá àwọn ìran juruhum lárúbáwá ni wọ́n wọ́n wá ń jọ ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ìran lárúbáwá kan ń bẹ láti Yemen wọ́n wá wà ń bẹ̀ bẹ́ẹ̀ Hajar òun ló lómi àwọn èèyàn ń pàgọ́ síbẹ̀ kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ bẹ́ẹ̀ orí ìṣesí yẹn ni wọ́n wà tọ́lọ́wọ́n ọba ti tún sọ pé kí Ibrahim kó lọ du Ismail ọmọ tá a fi ilẹ̀ látòpónlò ó ti wá di ẹni tí ó tó ránṣẹ́ bàbá bá tún dé ìyàwó rẹ̀ bá tún ní ṣé kò sí nǹkan onítọ̀ iṣẹ́ ọlọ́run náà ni mo tún bá wà pé kí lọ́lọ́run tún wí ọlọ́run ní ká tún wá du Ismail ọlọ́run ọba ní nígbà tí Ismail tó wà nípò ọmọ tó tó ránṣẹ́ tó ti bàlágà. ibrahim ó ń sọ fún ọmọ rẹ̀ pé ya bùnẹ̀ ìrẹ́ ọmọ mi inni ara fìlímọ̀nà mo rí lójú oorun gbà tí mo sùn mo lálà aláwọn ànábì ọlọ kì í sì sàlẹ̀ èṣù nítan bá ti lálàlà ìtọ́lọ́ ń fẹ́ kún ó ṣe nìyẹn ó ní rẹ̀ ọmọ mi jẹ́ ń rọ́ àlá tí mo lá fún ọ ìrẹ́ Ismail ó lálà tí mo lá ni pé mo lálà pé mò ń dú ọ. fàrùn sọ̀rọ̀ màdá ìrẹ ọmọ mi kí ló rí sí Ismail wá sọ fún bàbá rẹ̀ níjọ́ náà pé ya abati táwù yẹn lil ishfaq nítọ̀ wọn nítàpọ́nlé Ismail tún wá ní ìrẹ bàbá mi dáadáa ìrẹ bàbá mi ọ̀wọ́n ta lẹni náà nínú wa bàbá rẹ̀ lòun fẹ́ dú ọ o tún wá ní ìrẹ bàbá mi ọ̀wọ́n tún ni bàbá yẹn ọgbà ó wá ní rẹ bàbá mi dáadáa ìwọ bàbá mi ọ̀wọ́n gbogbo tí wọ́n bá pa ọ́ láṣẹ lérí mi ni kò ṣe. inshallah sọ́ọ̀bìrín ó rí mi wípé ó bá mi lẹ́yìn tí ó ṣe sùúrù gbogbo tọ́lọ̀ ń bá ní ó ṣe fún mi máa ṣe máa ṣe sùúrù jàmá ọmọ nìyẹn bàbá tó bí ọ kò sọ pé òun fẹ́ pa ọ ẹnu pé kò rówó iléèwé rẹ san lásìkò ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá tó bí ọ pé kí lẹ bí mi fún àwọn bàbá gidi wà àwọn bàbá gidi tí wọ́n rówó tọ́ ọmọ bàbá tó bí ọ ló ń sọ bẹ́ẹ̀ fún tó o sì mọ̀ pé kò ní ni ọ fẹ́ ṣe kò lágbára ni ó bẹ̀rẹ̀ sí ní pariwo lé bàbá tó bí ọ lérí nínú ìlú táwa yìí láti ń rọ́ ọmọ èyí èmi wá jìyà o èyí èmi wá jìyà o ìyá tó bí ló ní ó jìyà yẹn jàmáà ìdí tọ́lá wọn bá fi ń dárúkọ àwọn àrọ́mọdọ́mọ Ibrahim yóò fẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa àwọn tó jáde lára Ibrahim ni làfà fi sọ wípé wà ló hálẹ̀ dẹ̀ nìfàlà tánárì òmà àbàdà kọ́dìrọ̀ báyà kásọ̀gì rọ́ǹkà ẹ̀rọ mú fàpímì. wà ló hálẹ̀ dẹ̀ nìfàlà tánárì. قد طالما سهرت بالليل أعينهن قد طالما سهرت بالليل أعينهن خوفا عليك وعين الله لم تنمي خوفا عليك وعين الله لم تنمي جماعة ẹ jẹ́ ká kọ́ sí lára Ismail ẹ wo tí bàbá tó bí gbé síwájú ẹ̀ ètí bàbá tóbi gbé síwájú ẹ nìyẹn kò torí rẹ̀ sí ọ̀rọ̀ sọ sí bàbá tóbi torí pé màpá nàbí Ọlọ́run ló bí wọn làáfà fi wá sọ pé èrè ọmọ wàlúwàlẹ dẹ ẹyìn fàlà tánà rẹ ò má àbàdàn. nítorí pé wàlíwàlí dẹ̀ nífàlà àwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa àti ìyá wa ni àti bàbá wa ní fàlà àtàní ààrẹ ọmọ àbàdá àgùdọ̀ jágbe mọ́ wọn gbogbo ń torí ó ṣẹlẹ̀ fàlà àtàní ààrẹ ọmọ àbàdá ní tí ìyá wa rí kó ṣe fún wa àgùdọ̀ ṣe ṣí ní tí bàbá wa rí kó ṣe sí wa àgùdọ̀ yẹ bàbá ẹ̀ understand àgùdọ̀ sọ bẹ́ẹ̀ jàmá inú ìsìláàmù làpọ́nlé wà inú islam ní tẹríba wà ẹgbàgbé ọ̀rọ̀ kádọ̀bálẹ̀ n ti ń jẹ́ tẹríba fóbi n ń jẹ́ ọ̀wọ̀ fóbi inú islam ló wà falatani ààrẹ ó abada, abàdá ẹnu páwọn ni wọ́n bí ọ sáyé gbogbo tó bá gbọ́ nípa wọn kódà kí wọ́n sọ pé gbà tó ń bẹ ní kékeré wọ́n sọ sínú tálángá ọlọ́sìn wa ní kò yè o gbúdọ̀ fi wá sí wọn ààrẹ ó mà àwọn òbí wa méjèèjì tí wọ́n bí wa sáyé àgbọ́dọ̀ rí wọn fín. kọ́lẹ́rọ̀ bẹ̀rẹ̀ ká sọ kí wọ́n. báyìrọ̀ mú fatimi kọ́dìrọ̀ báyìrọ̀ ká sọ̀dẹ̀rọ̀ báyìrọ̀. ẹlòmíín bẹ jẹ̀mọ́ ó ti kọsẹ̀ látara àwọn tí wọ́n bí ó kọsẹ̀ látara àyà tó bí ó kọsẹ̀ látara bàbá tó bí àwọn òbí wa wọn a máa ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn a máa ṣe wá wọn a máa gbé wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tá à ń bẹ ní kékeré wọn ò ní ká burú ṣẹlẹ̀ sí wa nígbà tá a wá dàgbà tó ṣe pé ojú wa ni wọ́n wá ń wò àwa jẹ́ wọ́n rójú wa ńlẹ̀ mọ́ fàlà àtàrà rẹ̀ ó mà òbí wa méjèèjì tí wọ́n bí wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn pàápàá jùlọ tí wọ́n bá ti dàgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀rọ̀ tí wọ́n ò ní papọ̀ mọ́ tiwa mọ́ ní tí wọ́n máa sọ kò ní jọ tiwa mọ́ torí pé àwọn tán jọ jẹ́ generation ti lọ tán bá wá ń sọ pé ọmọ kìíní ni ohun ọmọ ọmọ ṣe o láàyè jàmá sáyé òun náà nìyẹn àsìkò kan bọ̀ tí wọ́n gun òní ẹ̀ ń jọyìn ayé mọ́ gbogbo àwọn tẹ́ ẹ jọ jẹ́ ẹgbẹ́ gbogbo wọn ti kú tán tó bá wá ń sọ̀rọ̀ kan ẹ mọ nǹkan kan báyìí ní ah, bàbá àwọ̀ ọmọ ẹ ìdáyé. olùwà lílé nífàlà. lànà ààrẹ ó máa abàdá ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tó bí wa bó ti wulẹ̀ kẹ́sìn òye wa tó ká ṣe sùúrù pẹ̀lú wọn kódà kẹ́sìn ò iye wọn kódà ká má jẹ́ mùsùlùmí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tó bí wa kọ́dírọ́ báyà ká sọ̀rọ̀ mú Fàtímì. قد ربيا كصغيرا غير منفطم àwọn òbí tí wọ́n bí wa wọ́n wa láti kékeré ìgbà tá à ń bẹ ní kékeré tí à ń wa ya wa ori afọ ara ró tó bá lọ hospital wọn ò normal ni kó ma bá yí ma ọ̀rẹ́ rọ́bà ọ̀ǹkàìrọ̀ mọ́ orí fífọ́ yóò mú mọ́lẹ̀ débi pẹ́mi rẹ̀ fẹ́ bọ́ tó bá dọ́sítù wọn ò ní fún lóògùn wọ́n ni ọmọ bá lọ bẹ́ẹ̀ kó máa mú mọ́ra fún èdè oṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ nítorí tèmi nítorí tiẹ̀ kọ́dìrọ̀ ọba yà kásọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ mú fatẹ́mi kọ́dìrọ̀ ọba yà kásọ̀ gẹ́rọ̀ gẹ́rọ̀ mú fatẹ́mi. ìgbà mi ń bẹ obìnrin adánù oúnjẹ kalẹ̀ oúnjẹ ní yóò wá máa wípé òsì jẹun ni yóò ní kò wo oúnjẹ mọ́ oúnjẹ olóúnjẹ ni wàá máa wú jẹ àbí nǹkan tí ò wúlò ẹnìkan ti ẹ̀sọ́ ńjọ́ kan pẹ́lú mi ń bẹ obìnrin bíi kọ́ mọ̀ bu ìpẹ́ jẹ́ kọ̀dẹ̀rọ̀ báyà kàsọ̀gẹ́ ráńkẹ́rọ̀ mú fàtẹ́mi kọ̀dẹ̀rọ̀ báyà kàsọ̀gẹ́ ráńkẹ́rọ̀ mú fàtẹ́mi kọ̀dẹ̀tọ́ lẹ́mà sẹ́yẹ̀rọ̀ tìbílẹ̀ ilé ààyùnú hàn. kọ̀dẹ̀tọ́ lẹ́mà sẹ́yẹ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òru nìyá tó bí ò ní sùn a sùn kò ní sùn obìnrin mi ń bẹ a máa wo ọmọ rẹ̀ títí kan máa tí ń sọ a sì bú sẹ́kún ìyá alágbájá kí ló ń sunkún sí olóhun ọmọ tó sọ ọmọ yìí ń wò ọ̀dọ́lá máa kọ́ fáìn alẹ́ ẹ̀ ẹ̀ káwọ́fàánà alẹ́ káwà ẹ̀ẹ́nọ́lá jama gbogbo àwa tá a bá lóbi láyé ó dọwọ́ wa tá a ní bàbá láyé tá a níyà láyé ó dọwọ́ wa ká tara wọn ṣiṣẹ́ àlìjánná gbogbo ẹnikẹ́ni tóbi tiẹ̀ náà bá ti bọ́ sọ̀hún mọ́ bìrẹ̀ léèrè kí báwo ló ṣe bá wọn lò nígbà tí wọ́n ń bẹ láyé bìrẹ̀ léèrè tó bá wá rí i pé ó kù díẹ̀ káàtó fún wa máa tọrọ àforíjì Ọlọ́run fún wọn tán bá jẹ́ mùsùlùmí máa tọrọ àforíjì ọlọ́wọ́n bá fún wọn torí pé àwọn òbí wa ó bùkátà ká ṣe dáadáa fún wọn kò sí ń tá a lè ṣe tó lè dọ́gba pẹ̀lú tó ń ṣe fún wa ẹ̀yìn wọn ni bùsùn wa á yàgbẹ́ sí wọn lára inú wọn á dùn sí jàmá bọ́ bá gbéyà rẹ sọ́dọ̀ bọ́yọ̀ rẹ̀ ó wá dùn ìyá yà kò lè lọ tọ́lẹ́ẹ̀tì ó gbépo ó yà tọ́ bá ṣe fọ́sùn kan yóò sọ ǹjẹ́ ẹ̀ ni wàá padà sábúlé báyìí wá wòye oṣù tí wọ́n fi yàgbẹ́ sí lára kọ́dítọ́ lámà sàhẹ́rọ́t bílá ilẹ̀ ààyọ̀nà wọn ká ó fàn alẹ̀ káwà ẹ̀ẹ́nà ọ̀la ìlàmútanami ká ó fàn alẹ̀ káwà ẹ̀ẹ́nà ọ̀la ìlàmútanami Ismail bàbá rẹ̀ sọ fún pọ́lọ́ ní kí n dú ọ ó yìí sọ pé fàálmà tó mẹ́r. rẹ bàbá mi ọ̀wọ́n bàbá mi rí bàbá mi dáadáa wọ́n fẹ́ dùn nìyẹn o bàbá mi re bàbá mi dáadáa ifọ̀ àlùmọ́tò níta pa ọ́ láṣẹ ṣe lémi lérí. sàtẹ́jì tó ní ṣáà. ó bà mí lẹ́ni tí ó ṣe sùúrù tí ó sì juwọ́lẹ̀ lérí gbogbo tó bá fẹ́ ṣe lémi lérí ọmọ sọ bẹ́ẹ̀ ìyàwó náà sọ bẹ́ẹ̀ pèrè ọkọ mi gbogbo tọ́lọ́run bá ní ká ṣe jẹ́ ká ṣe é. falamma aslama nígbà tí bàbá àtọmọ tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́hún. tó sì fi ẹ̀gbẹ́ ọmọ rẹ̀ náà ìyẹn Ismail tó fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀. wàdàdà kó fi ọ̀bẹ sí lọ́rùn ló kù lọ́lọ́wọ́n bá ní àwa pé Ibrahim látòkè sánmà. àbá ìrẹ́ Ibrahim o sì fẹ́ sọ́dòdodo náà ẹ̀wọ̀ lọ́n kọ́dísọ́ dákẹ́tà rú alátòwò láàánú o sì fẹ́ ṣe bẹ́ẹ̀ bá a ṣe ní kó ṣe yẹn láì lọ́mọ méjì ìrẹ́ Ibrahim ò sì fẹ́ ṣe bẹ́ẹ̀. inna kadhalika najzil muhsinin. Ah, ọlọ́run ọba ní irú ń tá padà wá ṣe fún Ibrahim ó tọ́ sí kọ́rọ̀ Ibrahim orí bẹ́ẹ̀ torí pé gbà fọlọ́run ní ti pátápátá bẹ́ẹ̀ láàṣìṣe máa ṣe fún gbogbo ẹni tó bá gbà fọlọ́run bó bá dàbí ẹni kó le níbẹ̀rẹ̀ yóò padà di rọrùn táwọn èèyàn wà fẹ́ máa fi tiẹ̀ tọrọ òun wà máa sọ pé ṣe ń tójú rí sẹ́yìn fẹ́ bẹ́ẹ̀ ọlọ́ni alẹ́kànnà ń láti yẹ ọwọ́ ya kó gbogbo ọmọ ta ń kà ọmọ gidi tán ráyé wá tí wọ́n nábì ọlọ àwọn Ibrahim ni wọ́n àkọ́bí ibrahim ni ẹ lẹ́yìn ọdún kẹtàlá ló tó wá bí isahak. wa ismail wa liyasa wa yunus wa luta wa kullan ọlọ́wọ́ bá ní nínú àwọn àrọ́mọdọ́mọ ibrahim òun náà ni wàlíyásá àlíyásá ọ̀rọ̀ àwọn àfọ́nímọ̀ tẹ̀síìrù pọ̀ lérí ẹ̀ ó ń bẹnu àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní ìyásáhùn wọ́n ní ìlíyàsù náà ni òun ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ ìlíyàsù ọ̀tọ̀ ìlíyàsáhù ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ó ń bẹnu àwọn onímọ̀ tí wọ́n ní ìlíyàsáhù ń tiẹ̀ wọ́n lóhun ibnu ami ìlíyàsù ni ọmọ ẹ̀gbọ́n bàbá ìlíyàs ó ní ìlíyàsáhù ànábì ọlọ́run ọba kan lòun náà òun ló wá lẹ́yìn Ilyas òun ló wá lẹ́yìn ànábì Ilyas ànábì ọlọ́run ni àrọmọdọ́mọ Ibrahimu ni ànábì Yunus ń kọ́ bàbá ẹlẹ́ja àrọmọdọ́mọ ọ̀rọ̀ tiẹ̀ náà ó tún kún fún ẹ̀kọ́ tabaníkà kẹnubọ̀ yẹn òun náà ànábì ọlọ́run ọba ni ìgbà tó kó sínú ẹja tẹ́ja gbé mi وذانون إذ ذهب مغضبا إذ ذهب نقدر عليه nítorí àsìkò ọ̀rọ̀ ti Yunus òun náà lọ bẹ́ẹ̀ àrọmọdọ́mọ Ibrahimu ni anabi Lut òun èyí sàrọmọdọ́mọ Ibrahim kí wọ́n adé tán fi sí abẹ́ àrọmọdọ́mọ Ibrahim àwọn àfún onímọ̀ tẹ̀sí wọ́n ní tẹ̀glíban oko náà sínú torí wípé lásìkò anabi Lut àsìkò anabi Ibrahim anabi Lutu òun ń bẹ láyé nígbà náà tó ń dá anabi ọlọ́ ìgbà tí anabi lut anabi ibrahim tí wọ́n wá fún un nírò wípé yóò bí ọmọ àwọn mọ̀lẹ́kà yẹn wá ń sọ wípé a wá fún ọ nírò ní iṣẹ́ méjì lọ́lọ́wọ́n bá ràn wá bàbá ti jẹ́ṣẹ́ ìdùnnú tiẹ̀ tán àwọn ìran lútù la tún fẹ́ lọ parẹ́ ló fi jẹ́ pé lásìkò yẹn lútù èso ọmọ ibrahim lútù ń bẹ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run lọ́tọ̀ ìyẹn ń bẹnu Quran imma suratu Dhariyat lóòtù anabi ọlọ́wọ́n ọba ni lọ́tọ̀ tó ń bẹ anabi Ibrahim anabi ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n bá wá kó lúùtù náà ó kó sábẹ́ àrọmọdọ́mọ anabi Ibrahim nítorí pé tán bá ti ń sọ̀rọ̀ oríire gbogbo èèyàn náà ní ọ̀fẹ́ kún wọn sí ohun mọ́ nǹkan dáadáa ọlọ́run bá wá pa lútù náà papọ̀ mọ́ torí pé à ń sọ àṣeyọrí ibrahim oríire tọ́lọ́run ọba pè ní ti ibrahim àṣì lútù náà àṣìó náà mọ́ra wọn. ọlọ́run ọba ní gbogbo àwọn tá a dárúkọ wọn yìí pátá tá ń gbogbo wọn wọ́n jẹ́ méjìdínlógún ọlọ́run ọba ní gbogbo wọn pátá fọ́dọ̀ ìnáhùn àwọn ọlọ́run ọba aṣáájú lọ fún wọn lásìkò tí wọ́n ń bẹ láyé lásìkò tẹ́nì kọ̀ọ̀kan wọn wà láyé kò sẹ́ni tó tó wọn nínú ẹ̀dá ọlọ́run a ṣe gbogbo àwọn ọmọ Ibrahim a ṣe wọn bẹ́ẹ̀. wa min abaihim wa dhurriyyatihim wa ikhwanihim wajtabainahum wa hadaynahum. ọ̀rọ̀ Lut àti ti Ibrahim nígbà tí àwọn màláíkà anabi ibrahim ó jẹ́ nìkan tí máa ń ṣàlejò ọlọ́run bá ní wadhkur dọ́ẹ̀fì ibrahim alimin hafidhin abu habs إذ دخلوا عليه فقالوا سلاما إذ دخلوا عليه فقالوا سلاما قال قال سلام قوم فرغ إلى أهله فرغ إلى أهله فجاء بعجل سمين قال فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروا بغلام ọlọ́run ọba ní ẹ lọ rántí nípa àlejò tó dé wá bá Ibrahim àlejò àwọn màláìkà wọ́n wá bí èèyàn Ibrahim sì ní kó mọ̀ra àlejò ní gbogbo nǹkan ni ó mọ̀ palẹ́sẹ̀ ilẹ̀ falejò láti tọ́jú àlejò. هل حديث ضيف إبراهيم المكرمون إذ دخلوا عليه فقالوا سلاما ìgbà tí wọ́n wá wọ́n wọlé wá bá Ibrahim wọ́n kọ́ sálámà wọ́n ní àlàáfíà Ọlọ́run kó máa bá ìrẹ Ibrahim. Ibrahim wá sọ pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín náà bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ̀ yín o. fàrọ́gọ́ ìlà lójú ẹsẹ̀ bọ́lẹ̀ lọ́pọ̀ òun mọ̀ wọ́n náà ló sáré lọ bá àwọn ará ilé rẹ̀ ìyàwó rẹ̀ ó ní ẹ̀dàkùn ẹ̀ máa pèsè oúnjẹ bí ìjìlì ń sẹ̀mí ọ̀dọ́ màálù yẹn sáré lọ pa ọ̀yá èyí tó tóbi ẹ sáré ẹ lọ dín ẹ lọ ṣe wá lójú ẹsẹ̀ wọ́n ti prepare rẹ̀ wọ́n ti pèsè rẹ̀ kíá ni Ibrahim gbé fáwọn àlejò kan mọ́ wọn ó sáré lọ gbé fún wọn àwọn màláíkà yìí sì jẹun wọ́n wá ń wo ohun tó gbé fún wọn wọ́n ń wò wọn ò jẹ́ Ibrahim wa ní aláta kùlú kí ló dé ẹ̀ jẹun ní ẹ̀rú wa ń ba Ibrahim pé àwọn èèyàn yìí ṣèyàn sí ni wọ́n ó bẹ̀rẹ̀ sí ní ráwọn ṣe sí tó ń ṣe lè mà wọ́n wá ní rẹ̀ Ibrahim má bẹ̀rù wọ́n wá fún ní rò wípé ó bímọ kùnrin kan tó jẹ́ onímọ̀ ìyẹn nípa ti ishaq nìyẹn ẹ̀hẹ́n ó wà ń bẹ̀ náà máa kà lọ bẹ́ẹ̀. فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم báyìí ni Sárà náà bá jáde nínú ilé ó bá diwọ́ mọ́rí ó bẹ̀rẹ̀ sí ń fọwọ́ gbọ́ rẹ̀ pé kí ni wọ́n wí èmi arúgbó tí mo tún ti yá gan lẹ́ni ń bímọ. وقالت عجوز عقيم ó ní rẹ̀ arábìnrin yìí lọ ṣe sùúrù bọ́lọ̀hún ọba rẹ̀ ṣe ní ká sọ fún ọ nìyẹn kí ló ṣòro fọ́lọ́hún torí bọ́lọ̀hún ọba ọba ó mọ̀dí tí ò fi fún ọ lọ́mọ nígbà tó wà lọ́lọ́mọge tó fi sọ pásìkò yìí lòun tó fẹ́ fún ọ lọ́mọ ọba tó mọ nǹkan ni tó sì ń ṣe gbogbo nǹkan tìdítìdí lọ́lọ́run. ànábì Ibrahim wa ń béèrè pé tọ́ ẹ̀yin òjíṣẹ́ tí wọ́n rán sí wa kí ni nǹkan tẹ́ ní fún wa. ó nígbà tá a ti jíṣẹ́ tiẹ̀ èyí tí wọ́n ní á wí fún ọ láti wí fún ọ yẹn ó bí ọmọ ìrẹsára bá a ṣe ń kúrò ń bí ọlọ́run ọba ní ká lọ bá àwọn ìjọ ọ̀daràn tí wọ́n gbẹ́rù gbọ́n rí sọ́lọ́hún. lẹ́nu rẹ̀ sílẹ̀ alẹ́ yìí mi jẹ́ ọ̀rọ̀ tán mi ọlọ́run bá ní ká lọ fi òkúta pa wọ́n rẹ́ òkúta èyí tí wọ́n ti sùn jìnnà láti ibi ẹ̀rẹ̀. ẹnìkọ̀ọ̀kan tí wọ́n ń bẹ nínú ìlú yẹn pátá ló kọ ẹnìkọ̀ọ̀kan wọ́n ti wà níbi òkúta kọ̀ọ̀kan tá a máa fi ránṣẹ́ sí wọn. ṣùgbọ́n ká tó pa wọ́n rẹ́ àwọn tó jẹ́ mùmíní nínú wọn á kó wọn jáde ìyẹn lànà bíi lóòt ká tó pa wọ́n rẹ́ ẹnìkan tó jẹ́ mùmí ní òní sẹ́kù ń bẹ̀ á kọ́ wọn mùmí ní jáde. wàtàràkìnà fi hà áyàtà lílẹ̀ dínà ẹ̀kọ́ fún ọlọ́wọ́n bá ń tá fún wọn yóò padà di tán yóò padà di ẹ̀kọ́ fún gbogbo ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run tẹ́ máa kà nínú ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀. wàbí musa ìdá ọ̀fẹ́ lò nìyẹn lútù ó ń bẹ láyé nígbà ibrahim èyí kìí ṣe pé àlọ́ ń kàwé ìtàn kan kùránì ló sọ bẹ́ẹ̀ bó la ṣe wá pe lut láàrọ̀ ọmọdọ́mọ Ibrahim àwọn àfáà ní ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ̀gìlíbán láti ẹjẹ́ àkó náà papọ̀ mọ́ torí pé àsìkò Ibrahim oríire Ibrahim ó ran òun náà ẹ kó papọ̀ mọ́ àṣẹ tẹ́nìkan bá soríire arin ẹni tó pọ̀ ọlọ́mọ sì wá lórí ibú. Uh -huh. bọ́ ọba sì lọ mọ́ lórí ibú lọ́rẹ̀ náà bọ́ ọba sọ́ra yóò kórè ibú ràn wakulukọ̀rẹ́ ni bilimukọ́ra ni yakẹ́tẹ́ dé wakulukọ̀rẹ́ ni bilimukọ́ra ni yakẹ́tẹ́ alimari la tẹsán aluwa abusulukọ̀rẹ́ náà wakulukọ̀rẹ́ ni bilimukọ́ra ni yakẹ́tẹ́ dé. ọlọ́run ọba ní gbogbo àwọn wọ̀nyí pátá. وكلا فضلنا على العالمين وكلا فضلنا على العالمين ọlọ́run ọba ní gbogbo wọn pátá aṣàjùlọ fún wọn lérí gbogbo ògbàtẹ́nì kọ̀ọ̀kan wọn lò láyé kò sẹ́nìkan tó lóore tó wọn nígbà tí wọ́n ń bẹ láyé torípa ànábì ọlọ́run ni wọ́n jẹ́ àìsàlàyé fún wa èyíkéyìí nínú àwùjọ tọ́lọ́run bá ti gbá ànábì ọlọ́run ọba kan dìde ànábì ọlọ́run ọba yẹn ni ó nímọ̀ ju gbogbo wọn lọ òun ni ó pé jù ní làákàyè ju gbogbo àwọn èèyàn yẹn lọ bọ́lá wọn bá ṣe ń ṣe nìyẹn ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn àrọmọdọ́mọ Ibrahim lásìkò kọ̀ọ̀kan tí wọ́n ń bẹ láyé wákò láhùn fàdọ́lì náà. ومن آبائهم وذرياتهم وإخوانهم ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. ọlọ́wọ́ bá ní wọ́n mi ní àbá ìhín àwọn tá a dá wọn yìí. ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn bàbá wọn míyẹn mí ń tẹ̀bù ẹ̀yìn tì ní kì í ṣe gbogbo àwọn bàbá wọn náà ló já nẹ́bí ọlọ́ wa min abaihin nínú àwọn tá a dárúkọ a rí nínú wọn nínú àwọn tó pa àwọn bàbá wọn náà ànábì ọlọ́run náà la ṣe wọn gẹ́gẹ́ bí Isahak ànábì ọlọ́run ni bàbá ni ó bí Yakub Yakub ànábì ọlọ́run ọba ni bàbá ni Yakub bí Yusufu ànábì ọlọ́run ọba ni Yusufu ṣùgbọ́n ọlọ́run ò sọ fún wa pé yusuf bí ànábì ọlọ́run ó lè wà ká mọ́mọ́ dókìlì gba ànábì ọlọ́run lọ́lọ́run sọ fún wa ìdí nìyí nínú hikma tó ń bẹ tọmọkùnrin kankan òfin kẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam bóòlù ọmọ anabi ò ṣe wá ní ìjà anabi ọlọ́run kára ànábì fọmọ́ lẹ̀ sáyé ọmọkùnrin ànábì ọlọ́run ní ó jẹ́ mọ́nà ṣùgbọ́n ọlọ́run ọba ti jẹ́ ká mọ̀ pé kò ní sànábì míì lẹ́yìn anabi hadith kan bẹnu ibnu maja bó jẹ́ pé hadith yẹn ò lálàáfíà wọn lànàbí sọ pé lawokana ibrahim hayyan lakana nabiyan rasula tó wáyé pé ibrahim ọmọ mi tó bá lọ ń bẹ láyé ni tí mo fi sílẹ̀ sáyé òun náà bá já nàbí ṣùgbọ́n ó yọ ọlọ́run tí ó wà láyé torí pé kò ní mi lẹ́yìn ọlọ́run ọba ni wa mí náà bá ẹ̀rẹ̀ ó ń tó yẹ pé àwọn bàbá wọn nínú àwọn bàbá wọn a rí tó já ẹbí ọlọ́run. mí yẹn mí tẹ̀bẹ̀rẹ̀ ìdùn ni mí kì í ṣe gbogbo wọn mí nínú wọn a rí ẹni tó yẹ kó já nẹ́bí bàbá rẹ̀ náà já nẹ́bí. wà dúrìyàtì mí yẹn náà tún bá dúrìyàtì yẹn lọ a tún rí nínú àwọn tó yẹ pé àwọn ọmọ wọn náà ó já nẹ́bí ọlọ ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn lọmọ wọn já nẹ́bí ọlọ a rí nínú wọn táwọn ọmọ wọn náà tún já nẹ́bí ọlọ. a rí nínú wọn nínú àwọn tó ṣe páwọn ọmọ ẹ̀yà wọn já nábì ọlọ́n gẹ́gẹ́ bí Musa àti Harun ọlọ́wọ́n bá ní àwọn ọlọ́run àwa la ṣà wọ́n lẹ́ṣà bẹ́ẹ̀ a sì fi wọ́n mọ̀nà sírọ̀tìn mustaqim ajé kan ojú ọ̀nà èyí tó tọ́ ojú ọ̀nà wo ló tọ́ òun náà ní Islam gbogbo wọn Islam ni wọ́n ṣe Eh? iskọ́lá lahu rọ́bù aslim kọ́lá aslam tó lè rọ́bì alẹ́mí wọ́wọ́ sọ ibrahim bani eh? ìyẹn bẹ̀rẹ̀ suratul baqara àsọtẹ́lẹ̀ tí ibrahim sọ suratul mustaqim tọ́lọ́wọ́n bá sọ ń bẹ̀rẹ̀ ọ̀nà ní islam islam ni ọlọ́run ọba fi gbogbo àwọn àrọmọdọ́mọ ibrahim ó ní islam lọ́lọ́run ọba fi wọ́n mọ̀ wàmẹ́ yarghab an millati ibrahim illa man safiha nafsa ẹnìkan wà ní gúnrí kó lójú lana èyí tá nàbí ibrahim dólé lórí àfòmùgò èèyàn ojú ọ̀nà tọ́tọ́ tọ́lọ́run lòun fi ma àwọn àrọmọdọ́mọ ibrahim yìí ò náà ní ojú ọ̀nà islam. ọlọ́wọ́ bá ní gbogbo ń ta sọ̀kalẹ̀ yìí nípa àwọn èèyàn wọ̀nyí ìmọ̀nà ọlọ́run ọba la rí lára wọn náà la fi sọ̀rọ̀ wọn ọlọ́run ọba nísì máa fi ẹni tó bá wù nínú ẹrúsìn rẹ̀ mọ̀nà bó bá wù ọlọ́run aṣèyàn lánàbí ọlọ́run bó bá wù ọlọ́run aṣèyàn ló ní mímọ̀ bó bá wù ọlọ́run aṣèyàn ní mùsùlùmí bó bá wù ọlọ́run aṣèlùmí ní kèfèrí ọlọ́run àfọ̀nàmẹ́ni tó bá wù làwa fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí ọlọ́run má jẹ́ kára padà sí ibú àwa àtàwọn ìyàwó wa àtàwọn àrọ́mọdọ́mọ wa yáǹdí bí ìmọ̀ ìyàṣá. yáǹdí bí ìmọ̀ ìyàṣá min ibadihi. ọlọ́run ọba máa fi ẹni tó bá wù ú mọ̀nà nínú ẹrúsìn rẹ̀ a sì ṣe ẹni tó bá wù ú lọ́nà. walaw ashraku lahabita anhum ọlọ́wọ́ bá ní gbogbo ń ta wá sọ nípa àwọn èyí ẹ̀yìn ibrahimu ni isaaku ni ismailu ni yakubu ni sulaimanu ni daudu ni gbogbo wọn pátá bá a ṣe ròyìn wọn pẹ̀lú ìjánilẹ́bí ọlọ́run tó bá lọ jẹ́ pé wọ́n ṣẹbọ ni ẹ̀wù tọ́lọ́ ń padà lọ fọ̀rọ̀ yẹn parí sí ọlọ́ni wa aláwọ̀ aṣírọ́kù tó bá lọ jẹ́ pé gbogbo bá a ṣe ròyìn wọn yẹn nígbà tá a wá túṣẹ́ wọn wò tó bá rí jọ́gbìn dalẹ̀ kì á mọ̀ tá a bá lọ bẹ́bọ̀ ń bẹ́ ọlọ́run ní gbogbo ohun tí wọ́n ṣe pátá tá fi ròyìn wọn yẹn yóò bàjẹ́ níwájú ọlọ́run jàmá ẹ wo ibi tá a ti bẹ̀ tọ́lọ́run ti bẹ̀rẹ̀ ibi tọ́lọ́run wọn bá ti bẹ̀ innal ladina amanu walam yalbisu ibi ẹbọ ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ yìí ìtọ́lọ̀ ń wá tún fi parí ẹ̀ ó náà ní pé kò síbẹ̀ èèyàn ṣe tó bó ti wulẹ̀ kó kàǹkà tó má jẹ́ bọ́ wọ̀rọ̀ rẹ kọ́dà kó jẹ́ màá mú mọ́kà tó bá ṣẹbọ ọlọ́run ò ní tijú ẹ̀ lóbi jẹ́ pé àwọn ànábì ọlọ́run gan lọ́lọ́run sọ yìí ìbò wa lọ bá wà ọba mi àwọn ní lè má ṣẹbọ ọlọ́ni wà láwọ̀ aṣírọ̀kù tẹ́nìkan nú àwọn tá a sọ̀rọ̀ wọn wọ̀nyí bẹ̀rẹ̀ látòrí Ibrahim tẹ́nìkan nú wọn bá lọ ṣẹbọ bó tilẹ̀ jẹ́ pé láwọ̀ yẹn tọ́lọ̀ ń ṣe tí ò ṣẹlẹ̀ ni tó bá lọ jẹ́ pé imtina ò imtina kò padà ṣẹlẹ̀ tó bá lọ jẹ́ pé àwa àtúnṣe wọn nítorí pé ndé alikiyama tá bá lọ rẹ́bọ àtúnṣe Ibrahim a lọ bẹ́bọ. àtúnṣe Sùlẹ̀mánà àlọ́ bẹ́bọ ọlọ́jẹ́ pé lóòsà kan ọlẹ́bọ kan ti ń gbé fáwọn àlìjẹnú tá a bá lọ tu tá a bá lọ ba bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́n lè fojú fún torí pé kì í ṣe bọ́ ẹ lágbájá láyé ọlọ́run ní ṣe kò kò ọlọ́run bó bá wù ọ ọlọ́run lè sọ pé ṣùgbọ́n kò ní sàǹfààní yẹn fẹ́ni tó bá ṣèṣì ṣẹbọ láyé tí ò tọrọ àforíjì tó wá kú lórí ẹbọ náà lọ́lọ́wọ́n bá fi wá parí ọ̀rọ̀ yẹn àta lórí àwọn ànábì ọlọ́run lórí àwọn ànábì ọlọ́run kódà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá tún dojú rẹ̀ kọ́ pé lain aṣọ̀rọ̀ kíta ìrẹ́ ànábì tí wọ́n gan ìwọ́ gan tó ṣe pẹ́ nìkan ò ní wà lìjẹ́ náà bó o bá wọ bẹ́ẹ̀ tí wọ́n gan bá lọ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run gbogbo iṣẹ́ pátá ni ó bàjẹ́ níwájú ọlọ́run ó sì jẹ́ ọ̀kan nínú ẹni òfò tó bá jẹ́ òfin àlè kìyàmà jẹ̀mọ́ ẹjẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa ká sọ́ra àwọn tí wọ́n ń pè wá síbi ẹbọ ló pọ̀ níta lẹ́nìí àwọn amorínà sí ọ àbọ̀ ṣèpèsè kan àbọ̀ ṣègbà kan àbọ̀ ṣàwo kan bó o bá lè gbé àbọ̀ gbé ẹbọ wọ́n ti ti wá modernize ẹbọ lásìkò tá a wà yìí àwọn ẹbọ tí wọ́n ń gba bisikíìtì àti pọ́ngilá láyé ìjọhun àwọn ẹ̀kọ́ tí wọ́n tọ epo sí lórí àwọn èkú eku ó ní àwọn atare ṣùgbọ́n ní ìsìn jẹ̀mọ́ ẹ̀kan lóríta mẹ́ta kan níbi títì tí ń dẹ́ báyìí ìgbà tí wọn ò tí ì tú títì ń ṣe wọn ò gbẹ́ bọ́bẹ̀ o nígbà títì wá ń dán wọ́n wà á gbé ẹ̀bọ́ tẹ́bá ọbẹ̀ ọba bá bisikíìtì ọba kan gila <laughs> wọ́n ní pé àwọn ẹ̀bọ́ yìí náà àwọn àjọ̀dún náà mọ̀ àwọn náà fẹ́ gbà mọ́ o àwọn náà fẹ́ máa jẹ bisikíìtì tọ́báyá ń dómìnà wọ́n tún máa gbé ọlọ́mọ ṣèwà lọ́nà ẹ jẹ́ ká jìnnà sẹ́ bọ ẹ mẹ́jà pàǹkan papọ̀ mọ́ lọ́hùn tọ́rọ̀ rẹ bá ti bọ́ ń bi ẹbọ ìyókù fúyẹ́ níwájú ọlọ́hùn torí pé kò sí bá a ṣe fẹ́ rìn torí ò ní mì la fi máa ń sọ fún wa pé rẹ ọlọ́hùn mọ́jọ́ ó jẹ́ pé ihun tí ó ṣẹ́kù ẹni tó fẹ́ rìnrìn àjò kò sí bá a ṣe fẹ́ palẹ̀ mọ́ tó tá à ní gbàgbé nǹkan jàmáà njọ tí kò wá bá fẹ́ jáde láyé lá ah, mo sì fi nǹkan báyìí mi ò sì ṣe é ó rántí ṣùgbọ́n tó àtàwọn àmọ́ ẹbẹ lọ ni pé n tí a gbàgbé kó mọ̀ jẹ́ ó tó n tí ó bùkátà kárònú pa fẹ́ padà láfi fún alápèjúwe ẹni tó fẹ́ rìnrìn àjò tó wá dé airport tó wá ní ah mo sì gbàgbé nǹkan wọ́n ní kí lọ gbàgbé Saudi ni mò ń lọ mò ń lọ múra kí lọ gbàgbé mo gbàgbé torchlight torí ọlọ́run ah, torí ọlọ́run àdínní ọ̀pọ̀ ọ̀nù plane dákúnjá torchlight mímọ́ gbàgbé ẹ̀ pé ṣé wọ́n mú náà lọ́nbi ọ̀nlọ́ ni jẹ̀mọ́ ọgbàgbé nǹkan àbí ọgbàgbé ṣùgbọ́n tó gbàgbé yẹn ò wọ́ tí tó lè torí ẹ̀ padà ọlọ́run ní tá a gbàgbé ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ torí kò sí àgbàgbé àmọ́ ẹni tó wá dé airport wọ́n ní kí lọ gbàgbé ló ń gbàgbé international passport ṣé yọ padà bí ò ní padà ṣùgbọ́n ayé ò wá ní í ṣe padà sí mọ́ ẹni tó ṣẹbọ ó gbàgbé international passport ló fi jẹ́ pé n tá gbàgbé ọlọ́run mẹ́jọ jẹ́ n tí ó wọ́ ti tápá máa bẹ lọ́run pé ọlọ́run dákúnjá padà sáyé abẹ́lẹ̀ wọn bá nínú tóbi rẹ̀ ọlọ́run kó mọ́tà ìsànù èyí tá a wí ọlọ́run tó kó sí wá láǹfààní subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik. kan àwọn ìbéèrè yẹn kákàkà etí àbálẹ dáhùn á sọ di ọ̀la inshàlá àkọ́kọ́ wẹ́bsáìtì tí a lè máa wò wẹ́bsáìtì yẹn kì í ṣe tẹ̀fsìrì nìkan la lè rí bẹ́ẹ̀ a rí gbogbo kútúbà tá a máa ìwòjọ Friday wà ń bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn lectures tá a máa ń ṣe káàkiri ó wà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ wá sí láàrin ọ̀rọ̀ tó bá ti rí pọ̀rọ̀ yẹn ti ń pọ̀ tába ti rìkọ́dù ẹ̀ yóò ti wà ń bẹ̀ so ó bẹ̀rẹ̀ má sí gbogbo tó jọmọ́ dáwọ́ activities wa so eléyìí ní ìsìn bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí ẹni tó bá fẹ́ máa gbọ́ ní ìsìn ó máa gbọ́ anywhere lágbàáyé ló máa gbọ́ so website téèyàn ti lè gbọ́ www.dawanigeria.org so n tó wà mẹ́rin dot com ó wà mbẹ. so ó rí mbẹ tó bá ti wá wọlé kó ustaz lukman lectures pọ̀ àwọn afáà náà pọ̀ orúkọ tèmi lukman idris èkó ni tó bá ti so ó rí mbẹ. wọ́n sábà ti wọlé wíìlú pọ̀ bẹ́ẹ̀ wíìlú àkúrẹ́ ìbàdàn lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ sábà ti rí wíìlú wallahu musta'an ah, wọ́n ní ẹni tó jẹ́ tó ṣe hajj nígbà tó wá ti mọ́kàdé tí ṣòro kan bá tún wá wà wọ́n ní ó lè gbé aṣọ ara mi rẹ̀ wọ̀ ó tún wá máa tàwáàfù nínú ilé ah, ẹ̀yàn aburú lè tó ń ṣe o só ti yá báyìí eh, aburú ni tó bá mọ̀ pé òun níṣòro kó máa bẹ́ lọ́hùn bó bá sì lówó kó tún lọ bó bá lówó múra kó tún padà lọ tún lọ sí múra kó lọ bẹ lọ́n bẹ ìyẹn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ṣe é rí aṣọ ara mi ẹ mẹ́jà aṣọ di aṣọ òòṣà so ti yé báyìí ẹ mẹ́jà aṣọ di aṣọ òòṣà ẹlòmíì tó bá di ti ara mi dé tó bá ti fọ aṣọ òun wọn àmọ́ fomi aṣọ yẹn wẹ́ẹ̀tì gbogbo lé wọn mọ ẹlòmíì wọn àgbomi yẹn ọbẹ̀ fi wẹ̀ <laughs> ànábì ò sọ ọ́ débẹ̀ yẹn aṣọ ara mi aṣọ tá a kàn fi pa kájà bíi tówẹ̀ ni ìwọ́n bá di pé èèyàn fẹ́ máa sùn ẹlẹ́mọ̀ fi sùn wọ́n fẹ́ nura o lè fi nura ẹlòmíín bẹ àwọn ìyàwó rẹ̀ ti sọ́ di ibi náà fi ọmọ wọn kò aṣọ ni kò sí àmì òòsà kankan bẹ̀ so ti wà báyìí kò sáàmì òòsà kankan bẹ̀ kò sẹ́bọ̀ kankan bẹ̀ so kò ní nìkan tẹ̀tún lọ gbé ara mi bí yàn bá fẹ́ bẹ lọ́hùn kéèyàn bẹ lọ́hùn so ti yé so kọ́lọ́hùn kókun wa lọ bẹ́ẹ̀ lọ́hùn bá ti bẹ̀yàn láti rí ẹ̀rí pé mò ń tẹnu mọ́ ẹni tọ́lọ̀ ń bá bò lásì dára pọ́lọ̀ ń bò yẹn lásì kì í ṣe pé tùmọ̀ pé yẹn di multi-billionaire jẹ́mọ́ ẹ̀já gbọ́yé kéèyàn ó bù ṣe gàdà kéèyàn ó kówó jọ bẹ́ẹ̀ ò lè lọ hajj kéèyàn ó lọ múra Ramadan ni àbígbà tí Ramadan níbi tí nǹkan sì dé ń sìn eléyìí mò ń sọ ní lọ múra kì í ṣe o torí ṣe ní Ramadan kò dín ní six hundred and fifty thousand lọ́wọ́lọ́wọ́ sí ṣùgbọ́n tí ì bá ṣe nu Ramadan èèyàn lè lọ múra ó lè lọ múra two fifty two hundred and fifty thousand tó lọ múra tó tó padà ó lè lọ múra three hundred thousand tó lọ múra tó padà nísìn so ẹja máa fọ àwọn nǹkan yẹn sẹ́mi Ọlọ́run máa ń gba ẹ gan ní ẹ Ọlọ́run máa ń gba àdúrà wàláhì tàláhì. wọn ò ní sọ fún yàn ìwọ gan fúnra rẹ ó rí ó mọ bẹ́ẹ̀ kọlọ mọ gbàdúrà so kọlọ ń kó o láti bẹ sọ ara mi nígbà tí èèyàn bá dé bákan náà ìyá arúgbó tó ti darúgbó nu ilé tó ti pẹ́pẹ́pẹ́ máa bẹ lọ́hún là ẹ̀yin lẹ̀mí ẹ̀ àdúrà tẹ̀kàn bẹ lọ́hún pé èrè tó o bá rí pé tó bá sì di pé kó sì máa ṣẹ̀mí ló lóore fún ọlọ́mọ ti mú kúrò bẹ́ẹ̀ nítorí o lè sọ ni ṣùgbọ́n pé ọlọ́run bá pàyà èèyàn lè sọ sóò ní ń pa àwọn tí ń kú ni àsìkò tó ń kálukú bá ti tó yóò kúrò bẹ́ẹ̀ ọlọ́run ló dájọ́ ẹ̀mí gígùn fóun tiẹ̀ ṣùgbọ́n ilẹ̀ yorùbá àwọn òtí sọ́ dìyà jẹ́ nínú nínú ilé kọ́lọ́n kó sọ wa ń bẹ̀ o obìnrin tó lóyún tó wá bímọ lọ́sàn-án àwẹ̀ tẹ́jẹ̀ ìbímọ bá rẹ̀ ti wáyé ó dàgbà tóbìnrin ṣe nǹkan oṣù náà ni so àwọn rẹ̀ ti àwọn ẹjọ́ yẹn ti ó ti dá tó bá padà àdúgbò gbogbo ẹ̀ bọ́ sẹ́yìn tán yóò dá ọjọ́ yẹn yóò padà nínú ọdún náà àwẹ̀ tí ó dá padà náà ni ọjọ́ yẹn wà àfi tó bá yẹ pé ó ti bọ́ sẹ́yìn àsìkò sínú onìkan ni òní ṣe. wọ́n ní gbẹ́kúdè ẹni tó jẹ́ mùsùlùmí nígbà tó fẹ́ kú kò kú bọ̀rọ̀ ara ń jẹ mọ́lẹ̀ wọ́n wá wo àtàpàkò rẹ̀ wọ́n rí òkà kan ìgbà tán tó yọ òkà yẹn ìgbà yẹn ló tó kú ẹlòmíì ìgbà tán tó pẹyẹ lé ìgbà yẹn ló tó ló tó kú ṣé ẹni yẹn só ti dẹ ẹbọ ló ṣe ni àbí kíni àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bá fẹ́ ká gbàgbọ́ kó sì yé wa òun náà ni pé ẹ̀mí kan ò lè jáde ẹ́ àyàfi pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ma kana li nafsin an tamuta illa bi idnillah kitaban muajjala ọlọ́run ní kò rọrùn kẹ́mi kan ó bọ́ àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó sì ti wà nínú àkọọ́lẹ̀ pé àsìkò báyìí báyìí ó bọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo wa gbúdọ̀ gbèsè mi èyí tó ṣẹlẹ̀ yìí àgùdọ̀ ní lẹ́mìí pé ẹyẹlé tán pa lójú ọlọ ọ̀hún bí wọn ò ẹyẹlé òun náà àsìkò yẹn náà ní ọlọ àgbúdọ̀ jù kí yẹn wà lẹ́mìí wa ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn máa ń sẹ́so àlìjànú wọ́n máa ń wọ́n máa ń wá àlìjànú débi wípé ẹlòmí ó sàlìjànú débi ká ẹlòmí ọgbẹ́tọ́ ìjọ báyìí lòun ọjà ìláyé bọ́bá sì wọ ọlọ́run dèédé ọjọ́ yẹn náà kò ní ọjà ìláyé ẹ̀rí pé kìnìyàn ó ti fẹ́ ba ìgbàgbọ́ wa jẹ́ nínú pé ọlọ́run lọ́mọjọ́ tí èyí ó jalè láyé ní tí ṣètọ́nù fẹ́ jó ṣẹlẹ̀ náà ni ṣètọ́nù ó fẹ́ lè kó ìrújú sígbàgbọ́ wa àwa nífẹ́ nígbàgbọ́ pé ọlọ́run lọ́mọjọ́ tí èyí ó jáde láyé íńtánì yẹn sọ̀hún ó wu ọlọ́run ló fi ṣe kò ń gẹ́ ẹ ní tó sọ̀hún tó bá wu ọlọ́run ó lè má ṣe déédéé àsìkò yẹn anabi sallallahu alayhi wa sallam ṣàlàyé fún wa anabi ní àwọn àlejò nu wọn máa lọ máa jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà tó bá ta sí wọn létí wọn wàá mú irọ́ bíi mẹ́wàá wọn ò fi wọn papọ̀ mọ́ ó lè jẹ́ pé náà àwọn èyí tó jẹ́ òdodo tó ta sálìjànú rẹ̀ létí òun ló fi sí lẹ́nu yẹn ẹlòmíín sì ń bẹ tó ṣe wípé ìjọba yìí lòun ò kú irọ́ ni kò ní kújọ́ náà níjọ́ tọ́lọ̀ bá tó ní ìyẹn lọ́pọ̀ jù so gbogbo àwọn nǹkan yẹn nínú àwọn makaidu shaitan ète ìsúné ìgbà náà tó pẹyẹ ló tó kú ìgbà ẹ sọ fún wípé àsìkò tọ́lọ̀ ń lò kú náà ló kú bẹ́ẹ̀ pẹyẹ kankan ìjọ náà ní ó jáde láyé so ká má jẹ́ kéèyàn ó dààmú ìgbàgbọ́ wa irú ẹni báyẹn ṣé wọ́n ṣẹbọ sí lọ́rùn ni àbí wọn ò ṣẹbọ sí lọ́rùn olórí ẹbọ náà ṣeun olórí ẹbọ òun náà ṣe sí lọ́rùn torí pé wọ́n gbà wípé àlìjànú kan ló di ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ìntàlìjànú yẹn dẹ̀ fẹ́ gbà òun lẹ́yẹ léwu wọ́n wá lọ bọ wọ́n lọ ṣe pèsè fún àǹjànú kẹ́mìrì ọba àlè kò lè bọ ẹbọ ni wọ́n ṣe wọ́n ṣe sí lọ́rùn àwọn náà tún ṣẹbọ so káwọ́ kún fún àtọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ìjọ kọ́lọ́run kí ó ṣàánú wa. bákan náà kí ni gbèdéke ìfẹ́ tá a lè ní sí ìyàn àwọn èèyàn kan wọ́n fẹsẹ̀ rìn nítorí Buhari sẹ́ni yẹn sọ pọ́lọ́n ló sọ bẹ́ẹ̀ ẹni tó fẹsẹ̀ rìn nítorí Buhari sọlọ́lọ́n ló sọ pé kò ń fẹsẹ̀ rìn sọlọ́nà bí ló sọ bẹ́ẹ̀ ẹni tí wọ́n lọ ń fọ̀rọ̀ eyín òun sẹ̀ pé kò jọra wọn tó ti wá báyìí ẹni tó sì fẹsẹ̀ ní nítorí Buhari sólò fẹ́ gbalada ni ọmọ Nàìjíríà gbogbo nǹkan náà máa ń dà àwọn kan náà bá tún láwọn orin nítorí Jonathan ẹnìkan náà bá tún lóorin mùdà àkó olódùn mọ́ so aláyà ha ìyẹn ẹsẹ̀ rí ká nífẹ̀ẹ́ èèyàn ká mọ́ tayọ ààlà níbi ìfẹ́ kò sí tó burú a nífẹ̀ẹ́ èèyàn ká fi èèyàn pa nífẹ̀ẹ́ ṣùgbọ́n ká mọ́ tayọ ààlà níbi ìfẹ́ tá a bá ní sọmọlà kejì. So, ìfẹ́ tá a ní tá a fẹ́ sọ́dọ̀ ọlọ́run tá a fẹ́ gbòsípò ọlọ́run ìyẹn ò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tá a bá nífẹ̀ẹ́ èèyàn nítorí pé ó jẹ́ èèyàn dáadáa nítorí pé aráǹfà ń dáa látara ẹ̀ ànábì nítorí ọba nífẹ̀ẹ́ ọmọ ìyá rẹ̀ sọ fún wípé mo nífẹ̀ẹ́ rẹ̀ sọ fún so ìfẹ́ a lè nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n tó bá ti débi pé a fẹ́ máa gbé ìjọsìn ọlọ́run fún ẹnìkan lábẹ́ ìfẹ́ ìyẹn ti di ẹbọ nìyẹn kò lẹ́tọ̀ọ́ so ọ̀rọ̀ ti oníbuhari kò tó ní ẹ̀rí láti justify ní tí wọ́n ń sọ yẹn bákan náà ẹni tí ó wà níbi kan tí wọ́n ń ṣàdúrà lóko àwọn kristian kọ́ ṣàdúrà tí kò lè mọ sàmì láà nítorí ká máa sọ ò mọ́ sàmì ẹ̀ torí pé ò nígbàgbọ́ nínú nǹkan tí wọ́n ń sọ yẹn ò ní ìdí kò sàmì ẹlẹ́mìí ẹ máa wẹnu àfáwọn kò ní sàmì bẹ́ẹ̀ ni wàmọ́dún awùlì káfíìrì náà ẹ́ ilá ọlọ́run ní kò sádùn àdíkèfèrí ṣe àánú náà ni so èyàn ó ṣe lórúkọ pé wọn ò pe orúkọ ọlọ́run wọ́n ń pe orúkọ ẹrú ọlọ́run wọ́n ń pe orúkọ òjíṣẹ́ ọlọ́run ló ń sàmílẹ̀ lórí ni àwọn kan pé ló kọ ọlọ́run àwọn ò pe orúkọ òjíṣẹ́ ọlọ́run ṣe lórí èyí lèyàn sàmílẹ̀ lórí so bí yẹn ṣe jẹ́nu bẹ́ẹ̀ bá wọn ṣàdúrà tí wọn nìkan ní àmì òun lọ́wọ́ àmọ́ nítorí ó fi kún kọ̀ bá lórúkọ Michael ngwala tiẹ̀ nìyẹn ìwọ́tọ̀ ṣàdúrà ìwọ́ ṣàdúrà tiẹ̀ ni tó yín ọkàn yẹn ọ̀hún bí wọ́n mú yàn lọ sọ́dọ̀ àwọn àfa ńlá kì í sàfa ńlá nìyà àwọn babaláwo so ti yé àwọn alufa tó fẹ́ pọ̀ àwọn àfa ńlá tí wọ́n ń yẹ nǹkan wò tó ń fè pẹ́ ṣe so wọ́n wá bẹ́ nìyẹn yẹ nǹkan òbí kọ́ lọ ṣe nǹkan kan wọ́n padà wá ṣe nǹkan yẹn fẹ́ nìyẹn nínú sharia Islam anabi sallallahu alayhi wa sallam anabi ni mani ata كائنا وفي رواية من أتى عرافا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد وفي رواية فقد لا تقبل له صلاة أربعين يوما òjíṣẹ́ ọlọ́run ní ẹnikẹ́ni tó bá lọ sílé yẹ̀ ń wò tí wọ́n sì bá yẹ nǹkan wò tó dẹ̀ gba nǹkan yẹn gbọ́ torí pé lómi bẹ wọ́n kàn sún lọ bẹ̀ ìsọkúsọ náà ń sọ òun gbàgbọ́ ṣùgbọ́n gbàǹtàn sọ yẹn ó gbàgbọ́ rìwáyà kan nìyẹn rìwáyà kejì ní ẹja lọ bẹ̀ kò gbà gbọ́ ṣùgbọ́n ó náà lọ ọbẹ̀ pé ẹja lọ ọbẹ̀ àlesọ lọ gbọ́ná ná ni àkọ́kọ́ ó wà nípò ẹni tó ti ṣàìgbàgbọ́ sí ní tọ́lọ̀ ẹni kejì tó gba ọ̀rọ̀ yẹn gbọ́ pé lóòótọ́ ni tí wọ́n sọ ogójì ọjọ́ ọlọ́run lọ́wọ́ ẹ̀ kò ti wá ṣe nǹkan yẹn fún wọn kó ń nígbà tí wọ́n mọ̀ pé nǹkan yẹn ọ̀dà lọ́tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run inna Allaha ghafurur rahim ọlọ́run bá yóò foríjì yàn kéèyàn má wàá ṣe mọ́ kéèyàn sì mọ́ pèpè sí irú nǹkan báyẹn mọ́ bẹ́ẹ̀ bá lọ́tọ́dọ̀ àwọn afáàbá ń tọ́ ẹ máa ṣàdúrà báyìí kò sí tó burú bẹ́ẹ̀ àwọn àdìkárù báyìí ẹ máa ṣe ẹ máa yẹn fìlà dáadáa báyìí tó bá ti súnà mu kò sí láì fi ń bẹ́ẹ̀ kó lè yẹn lọ́kọ́ àfa ẹ máa rántí mi nínú àdúrà o tó o sì pa àfẹ́ ẹ ire kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èèyàn lè sọ àtàwásó bìdùn àìrọ́jọ lè sọ̀lẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ ó wọlé èèyàn lè rẹ́ ni pé afẹ́ ah, ìdákun ẹ̀ máa rántí mi nínú àdúrà so kò sí láì fún mi tó ti wà báyìí ṣùgbọ́n tó bá ti ń di ọ̀rọ̀ pé ká lọ síbi ìbéèrè pé kí wá náà ń pè lẹ́bọ gan torí pé ẹlòmíì ọ̀pọ̀ ògbẹ́ bọ lórí ìta mẹ́ta ẹlòmíì ń bẹ bọ́bá fẹ́ travel ó ní ẹni tí ń so mọ́ra tí ó travel bí ó bá tí ì mú nǹkan yẹn lọ́wọ́ bọ́kọ̀ ń lọ yóò sọ̀kalẹ̀ yóò padà wálé yóò wà mú nǹkan yẹn ẹ̀bọ náà ní nǹkan yẹn o bẹ́ẹ̀ lómi bá kọ́lé tán báyìí bẹ́ẹ̀ bá wọlé ẹlòmíì ìdè ọkọ̀ forí gbá tí ọmọ rin bí ìgbálẹ̀ yọ wà ń bẹ́ẹ̀ ogbó ẹ̀ mo ní kíni tó bá wọlé wọ́n mọ̀ gbálẹ̀ ni èmi bẹ́ẹ̀ nìkan tó fi gbálẹ̀ sí nígbà àwọn wọlé wọn ò o wọn ò gbálẹ̀ kankan lọ kanra bá ẹni tó bá ṣe àwọn ìwọ rẹ kan bàjẹ́ wàmọ̀ yatawakkal ala Allah fahuwa hasbuh torí bó ọba tó nǹkan báyẹn mọ́lé tẹ́bà pariwo ládùúgbò ẹ ó lè dé o ibi tó ń bọ̀lọ̀kan rẹ̀ ọ̀kọ́ lọ ṣé kìíní sáwà ń bẹ̀ táwọn olè bá wá gba ọ̀dọ́ rẹ̀ kọjá wọn ò yálé tiẹ̀ wọ́n lọ ilé kejì tí wọn bá ẹsùn kú yọ ọlọ́run ọlọ́run náà níyọ̀ yẹn àmọ́ bí ọkùnrin ò tó. tí ọba dẹ̀ so nǹkan kan mọ́lé tí wọ́n kọjá tí wọ́n wọ́dọ̀ rẹ̀ ta ni ọ̀fẹ́ pọ́ fún jọ̀mọ́ ọlọ́run ni yóò ní ọlọ́run sọ mi ẹ̀yin máa wò sẹ́gbẹ̀ ara wọn báwọn tó ń dì mọ́ra kiri ibẹ̀ lọ́kàn rẹ̀ ó máa wà òní jọ̀dọ̀ ọlọ́run gbogbo èèyàn náà abẹ́ ni ẹ̀ wà wọlé wa ànábọ̀ ni wọ́n máa ná ànábọ̀ fún yẹn wọ́n máa ná ànábọ̀ àgùdọ̀ kọ́kọ́ fẹ́ ó ní ọ̀fọ̀ rẹ̀ tá kọ́kọ́ pè sí àáfàá náà ló fún ní nǹkan yẹn o yọba kó tó máa ka ọgbà ẹlòmíì bẹ tó bá mọ̀yàn lójú báyìí ẹ bá ń ka owó ó dínkù sọ̀hìn ìdánwà kò sí èméjì mbẹ o lè kawó kẹlòmíì ìṣẹ́jú mọ kówó yẹn ó sì kú mbẹ ọ wà dáadáa kò sí èméjì mbẹ so kò sí èméjì mbẹ tọ́lọ̀ ń bá fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹni tí ọ ṣẹ́jú ojú yọ ọyà fún ẹni tó bá ti kakùrù sí yù ọmọ sí yù ẹnìkan béèrè béèrè kan lọ́wọ́ mi ní kan wà ní oko àwọn kan àwọn fúlàní kan kó fi jẹ oko rẹ ọwọ́ rẹ̀ wá tẹ nìkan nu wọn àwọn fúlàní yẹn ó sàn bá àwọn fúlàní yẹn jà àwọn fúlàní yẹn sí ní sàládà wọ́n yìnbọn gbogbo àdó òwọlé àdó òwọlé yẹn <laughs> àsìkò kú rẹ̀ ní òtí ìtò ìbọn tí wọ́n yùn ẹ̀kẹ́ kùrù sí yù kẹ́ẹ̀ tó yìn ìbọn yẹn tí ọba á wọlé tí ọba ní wọlé ẹjọ́ àjọ wà wò ẹni tó bá tó bẹ́ẹ̀ kọ́ lọ ṣe àyẹ̀ta ká gbébọn fẹ́nìkan yóò ka kùrù sí yù kó fún bàwọn ìbọn sì jù bá lọ jẹ̀mọ́ àwọn ìbọn tí àyẹ̀ta lè ràn ìbọn mi ń bẹ ìmọ̀ fa nǹkan yani ẹ̀ kì í ṣe pọ́nrọ̀ ẹ̀tù kẹwà wọ̀sá lé sára kọ̀ wọlé àwọn yóò ya ilé báyìí iná ní jáde ń bẹ̀ kì í ṣe pọ́nrọ̀ pé sọ ládàá yẹn ọlọ́run ní fún ọlọ́run ló lò sí tó lò tó ṣe lérí báyìí jẹ́ pé yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń ṣe báyìí náà náà máa fi àwọn tó ń ni mo máa sòkìgbẹ́ gbólóhùn téèyàn máa ń sọ pé díẹ̀ ọkùnrin ò tó ìtumọ̀ ẹ̀ ni pé kéèyàn ó dúró lásán kò tó so mọ́ lọ́hùn wàláì tàláì mo tún gbogbo ẹnu sọ béèyàn bá dì ọ̀ mọ́ lọ́hùn bó ti tọ́ àti bó ṣe yẹ ọkàn yóò balẹ̀ ọkàn rí ó balẹ̀ ẹ̀rù ọlọ́run ló bá ẹ̀rù ọlọ́run kan ò lè dúnkòkò mọ́ ẹ̀yìn kìíní kan yọ ọ̀tá ẹ̀yìn tó bá wá tán sáà ní lánàá tẹ́lẹ̀ náà kò sí lánàá lẹ́nìí tó wà ọlọ́run náà ló mú wà bí ọba sì sí wọn lọ́la ọlọ́run náà ni kò sí kò sí nǹkan kan bọ́lá bá sì ní kò ní rí bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ̀rún èèyàn gbogbo ayé ẹ lọ́mọ ìgbìyànjú irọ́ ni tòyìn ni wọ́n á fìyàn lọ́kàn balẹ̀ nínú ìgbésí ayé yàn àwọn aburú wà ṣùgbọ́n ìwọ súnmọ́ lọ anabi sallallahu alayhi wa sallam nínú àdínsì kúdùsì ó ní ọlọ́run ọba ṣe lè rí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń bá ọ̀rẹ́ ọlọ́run jà ọlọ́run ti ṣetán àti báwọn ènìyàn jà ọlọ́run ni mọ báwọn ènìyàn jà ntẹ́ni yẹn bá ti fẹ́ fọlọ́ ọlọ́run ọmọ sí báyìí kí lọ fẹ́ ọya àmọ̀ sí fún ọ kí lọ fẹ́ kó ṣẹlẹ̀ sásán ọlọ́run ó sì máa ṣe so látara àdé ká súnmọ́ lọ́hún yẹn òun ló ṣe pàtàkì ju ẹ lọ di oògùn oògùn ewé òsùnkó ńjọ kan yóò sùnkó lókọ́ lọ́wọ́ la tó bẹ̀rẹ̀ kí kó sànù wa ìdá nítorí àsìkò ìbéèrè tí wọ́n béèrè nípa ọ̀rọ̀ kọ́sùrù inṣàlá tó bá di ọ̀la àmọ̀ ṣàlàyé ẹ̀kúnrẹ́ lérí ẹ̀ nítorí àsìkò then ìbéèrè ẹ̀há àkọ́kọ́ náà Yorùbá ní sọ pé ẹ̀há ẹlòmíì ò ní pé kí ní jẹ́ à ń tọ́ jábọ́ látòkè tọ́ ha, sàárín sí òdílẹ̀ ní jẹ́ à èyí tí jẹ́ à òun náà ni ẹ tilẹ̀kùn mọ́bìnrin sínú ilé tó bá fẹ́ yàgbẹ́nu lé àgbẹ̀ sí tó bá fẹ́ sínú ilé kò ní òní jó jáde so wọ́n ti fáwọn èèyàn ní àgbọ̀ yóò dì nípa tí ń jẹ́ à àwọn ọmọ tí jẹ́ à ní táwọn amọ̀ ní ìmúra obìnrin mùsùlùmí ìmúra obìnrin mùsùlùmí só ti wà báyìí òun làwọn amọ̀ ṣùgbọ́n ẹ̀há yóò há ti ní túmọ̀ lọ́dọ̀ yorùbá gbọ́dọ̀ jáde a kò gbọ́dọ̀ fojú kàwọn òbí ẹ̀ mọ́ pàdé dà láyéra kódà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ a kò gbọ́dọ̀ a ah, ah. so kọ́lọ̀wọ́ láti gbọ́dọ̀ kó sàánú wa inshallah kọ́lọ̀wọ́ sọ àjọ ọ̀la látàrí dáadáa nínú àwọn béèrè tá a sọ tá a ṣàlàyé ọ̀rọ̀ ti kọ́sùrù tí oníbèrè béèrè àti ọ̀rọ̀ ti kí náà ń pè ní ẹ̀há kí lọ́lọ́run sọ kí lànàbì sọ kí náà ń pè ní ìmúra obìnrin mùsùlùmí kí sọ sọkọ ní obìnrin lẹ́hà ni nígbà tó wọlé ọkọ rẹ̀ ó kẹ̀ lórí <laughs> kò Islam kò rí bẹ́ẹ̀ ó ṣe lè fọ́ọ̀sì obìnrin pé kankan obìnrin náà gbọ́ yóò ń lò ọlọ́run so obìnrin tí ò wá tó ti yé ká lè ṣàlàyé káwọn èèyàn má sì gbọ́ torí àṣẹ ètò náà ń bẹ ẹlòmílẹ̀ kóbìnrin tí ò bá ṣe àdàkànbọ̀dé ọ̀wọ́ náà àṣọjù nìyẹn tó ti yé gbogbo ẹ̀ ló ní àlàyé stage by stage ìpele ìpele ṣùgbọ́n gbogbo yẹn náà ní fẹ́ máa ṣe tí ó fi súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ni ìdájọ́ táwọn afa sọ lérí ẹ̀ àlàyé rẹ̀ ń bẹ kí ni àwọn abala kejì ní àwọn afa sọ àlàyé rẹ̀ ń bẹ gbogbo yẹn á fi àyè lẹ̀ lọ́la pẹ̀lú ògbọ́n ọlọ́run láti ṣàlàyé ọ̀rọ̀ lérí ẹ̀ kọ́lọ́wọ́n bá kí kọ́mọ́sà ìṣọ́wájú ọ̀la lọ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik